lọ àbí kí ló dé ṣe dandan kú bẹ́ẹ̀ ni. Ah, <laughs> eh, àgbékẹ́ sórí dandan ò kú bẹ́ẹ̀ kó o sì máa wo ọ mọ̀ pé lẹ̀kẹ́ pọ̀ ń gba alátẹ̀ kí Ṣàngó tó yan kele láàyò èmi sì máa bọ̀ dúpẹ́ owó olúwa ọba ló dirí ẹwà fákòkò rẹ tó lógbe lórí eh, eh, bó ṣe máa wù mí èmi náà wà máa wò pé yàtọ̀ fún lẹ́wà gbajúmọ̀ ni ọ́ elédùà fi ọ hàn sọwárí bóbìnrin bá jẹ́ gbajúmọ̀ ìlú olórin fi kọrí ó ní bóbìnrin bá jẹ́ gbajúmọ̀ ó yẹ kó fẹ́ gbajúmọ̀ lọ́kùnrin o àdìgún dára ó ó aládìgún dára ó sì rẹwà gidi gan arábíà. èèwọ̀ bóyá nǹkan ti ń sọ yìí ọ dáadáa ó nífẹ̀ẹ́ rẹ gan ni ó fẹ́ fẹ́ ọ bó sì ṣe wa owó burúkú ń bẹ lọ́wọ́ rẹ. <laughs> ẹ ṣe rí ẹ ṣe rí. Eh, sórí bó o sì gbà gbà sórí ó kàn jẹ́ pé ojú tèmi fi ń rí nǹkan ọ̀tọ̀ ni ah, ọ̀tọ̀ ni sórí tóbìn bá rẹ wà báyìí tó dọ́gba délẹ̀ báyìí tó náà bá wà sí tán tó fẹ́ yan ọkọ ọ gbọ́dọ̀ wá ọkọ tó ga tó sì gbalẹ̀ tó ṣe pé tí n bá nẹnu wá bá. olúwa mi ẹ̀rọ ọlọ́wọ́ ṣe láti rà ó tí ó tí ó dùn. aṣọ ọ̀tẹ̀ bọ̀ wá wá wá ó fọ ìtì rẹ ni òun rí náà ni ṣọ́ ìyá wèrè ṣọ́ ọ̀ ìyá wèrè mọ́ tilẹ̀ dúró náà òun ríra wọ̀ ni àbí kí ló ń rí nígbà tí mo sọ pé lórí burúkú ara rẹ náà ó sọ pé dandandan ọmọdé yìí ló fẹ́ fẹ́ ṣé o wá. àdó bí a padà lọ wa wá ayé yìí ò yé mi irú ayé wo gan-an làwa ìgbọ̀ngàn yẹn bí gbogbo ẹ̀ ṣe ń lọ pátápátá. ó fẹ́ dàrú mọ́ mi lójú mo wá wò pé kí ni tá a wáyé fún gan-an kí ni tá a wá ṣe láyé ẹ̀yin gẹ́gẹ́ bí àgbàlagbà àti bàbá mòye tẹ́ ẹ jẹ́ ẹ mo fẹ́ bi yín níbèrè kan ṣé bá a ṣe dáyé nígbà wàṣẹ rere nígbà tẹ̀yìn náà délé ayé ṣé bẹ́ẹ̀ ṣe báyé rè àbí nígbà tí ayé dórí títí wa láyé kàn dédé polókúrò níṣù torí kò yé mi hmm. ayé àdìo ọ̀kàrẹ̀ òkú làákàyè ayé méjì lọ́rọ̀ ayé yìí pín sí sọ̀rọ̀ ẹni tó wáyé tó lówó tó lọ́lá tó bímọ tó ní gbogbo nǹkan pátá ló lọ́rọ̀ ayé lọ́rọ̀ ayé yìí o sọ́wọ́ rẹ̀ ni tí ò rí jẹ tí ò rí mu tí ò rí ṣe ọ̀rọ̀ ayé yìí ò yé hmm. àkúnlẹ̀ àfàpọ̀ adúrò ọwọ́ ọ̀tá pò mọ́ ìpín tó ń wò níbi kan náà ni gbogbo wa ti gbìyàn àyànmọ́ wa ni ọ̀pápọ̀ àyànmọ́ ti Táyé ọ̀pápọ̀ mọ́ ti Kàìndé ti Kàìndé ọ̀pápọ̀ mọ́ ti Dòwú bẹ́ẹ̀ Tàlàbá náà tún yàtọ̀ sí wọn ṣùgbọ́n nǹkan ni mo fẹ́ sọ fún mo fẹ́ kọ́ tẹpá mọ́ṣẹ́ kó tẹpá mọ́ṣẹ́ dáadáa torí ẹni tó bá tẹpá mọ́ṣẹ́ tó ṣàṣeyọrí òun lọ̀rọ̀ ayé yìí yé o sọwárẹ́ ni tí ọ̀bá rí ṣe ọ̀rọ̀ ayé yìí ò lè yé o kó tẹpá kí iṣẹ́ ọ má bàa tẹpá o náà lè yọ báyìí ìwà nífẹ̀ẹ́ kọ kẹ́mi rẹ̀wẹ̀sì gbogbo ohun yóò tọ́ bá rí pọ̀ dáwọ́ ẹ̀ lé tí ó bá tí ì yọrí síbi tó fẹ́ múra sí i. àgbẹ̀kẹ́. mo pé. Ah, irú etí wo ni mo bá yàn gbọ́rú eléyìí. ẹ ọkùnrin ó kọnu sí ọ ó sì mú gbajú ó fi fún un lésì. ṣé n ti ń kànnù ni. àgbẹ̀kẹ́ mọ́mọ́jọ ló rúbọ lójú ẹ ṣé torí pé bàbá rẹ rọrọ díẹ̀ díẹ̀ àgbékẹ́ ó kulẹ̀ òkú obìnrin ṣe pẹ́ títí lọ́dẹ̀ bàbá rẹ̀ rí òrèlé ọkọ̀ ọjọ́ kan náà ni ṣègbọ́jú ló wá kàn. àṣàpọ̀ ọ̀rẹ́ mi òtó ọ̀rọ̀ ló sọ òtó ọ̀rọ̀ ló ń bá mi sọ lóòótọ́ ti máa pẹ́ títí lọ́dẹ̀ bàbá mi ilé ọkọ náà ní padà gbà lọ ṣùgbọ́n ṣé ọmọ ọmọkùnrin tí mò ń sọ ni tí ò ga jù gòló tó rí rándú báyìí tó tún wá mú gbogbo ẹ̀kẹ́ tó fi kọlà kò sí ọmọ àwọ̀ o èmi làwọn ọmọkùnrin ọ̀hún wá bá o. ẹ asakun ò ní dààmú tọ́lá ti kọ́kọ́ wú ọ lé àti wù ọ lójú ta lọ́hùn wá ní àyìn láti bọ̀ ṣé mo fẹ́ kọ́ bá mi bá àgbékẹ́ sọ̀rọ̀ mo fẹ́ kọ́ bá mi bá sọ gbogbo ọ̀nà tó bá sàmùpọ̀ lè fi bá sọ̀rọ̀ dídè mi ò fi yé. <laughs> nǹkan tó ń gbìyànjú àti sọ ni pé kó bá wa bọ́ ọ̀rẹ́ rẹ sọ̀rọ̀. ẹ ẹ dákun o bí n bá gbóyin yé dáadáa nísìnyí ẹni ẹ fẹ́ fẹ́ àgbẹ̀kẹ́. òun ló fẹ́ fọ̀rọ̀ rẹ àláwa. rárá kì ṣe pé mo ní afẹ́fẹ́ o èmi ni mo fẹ́ fẹ́ kó sùn máa wò kì í ṣe pé mo fẹ́ bá dọ́rẹ̀ o mo fẹ́ fẹ́ ní sùlọ́kà ni o. adámọ́ga àwọn tí ó bá ti jẹ́ pé bírú bí wọ́n ti wà ní bọ́lọ̀ ti ṣẹ̀dá wọn adámọ́ga làwọn pẹ̀lú wọn ẹ ǹlẹ́ ẹ wá lọ lé àwọn àgbẹ̀kẹ́ ibẹ̀ mọ́lé wọn ẹ ló ẹ sọ fún bàbá àti ìyá rẹ pé bẹ́ẹ̀ ti wà yìí o ẹ fẹ́ fẹ́ àgbékẹ́ o wọ́n bá tán. Ah, <laughs> ó ti yé mi ó ti yé mi sórí ó yẹ bínú àmọ́ kò tún wá yẹ kó o bínú tó o bá tún lárò jinlẹ̀ dáadáa sórí òwú mi nì tọ́hún kó ní tí máa wúyàn ìyẹn lè máa tọrọ tó wúyàn tí tọ́dọ̀ bọ̀ bẹ́ẹ̀ tọ́dá lè máa wúyàn gbà mí sórí àwọn àlébù tí ń bẹ lára rẹ kó àkọ́kọ́ ò gbóge ọ̀rọ̀ ẹnu rí òtún á dà sọ wá kéèyàn ọlárìn jẹ ò ní ọ̀làbùrìn kéèyàn á bu ọmọ kọ́sẹ́kù ọlọ́run ò fún ọ sọ̀rọ̀ mi ti yọ ìdínú tí òjò wù mí ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ọ́sì lẹ́gbẹ́lẹ́gbà kó sóhun tí ń bá kọ ọlọ́run lè padà pé náà ronú tiẹ̀ ìtẹ́mi kan fẹ́ kó o ṣe ìwọ kan sí lọ́ọ̀ lára tèmi ìwọ kan bí mi bá àgbékẹ́ sọ̀rọ̀ tó bá ti jẹ́ hó èmi náà yọ ọ lẹ́nu. <laughs> irú náà wo tẹ̀rí àfìgbà tẹ̀ ń gbọ́n dókè mẹ̀sì sẹ́pọ̀ léegbọn lémi yìí lẹ́yìn kí ni ládàradà yìí wọ́n fẹ́ ìkúrú yín pé wọ́n fẹ́ yín ìyá rẹ̀ lọ́kọ ni ẹ dákun dákun títí pé ẹ tí ẹ pín ẹ dá ẹ dá ẹ dá ara rẹ̀ rí bẹ́ẹ̀ ti rí ni. o má jà lóhùn oje o ò mọ̀ ọ́ tó ṣẹlẹ̀ èmi gan-an ó ti wà lọ́kàn tèmi tẹ́lẹ̀ yìí tí sọ́ta ni nígbà tá a bá yanjú tiẹ̀ tán ẹ èmi wà padà wà bọ̀ wá. sotiri ìtí mo fi lè yọmọ sí dáadáa sáwọn péré tiẹ̀ náà wà padà dé lọ́bọ̀ wo sẹ́ẹ̀bì. ẹ wo mo rí bẹ́ẹ̀ ní ìkànsí tẹ́lẹ̀ ni àmọ́ mímì ní tí mò ń ṣe lọ́wọ́ sẹ́ẹ̀ gbọ́. o sẹ́ẹ̀bì àdàkùn ó sẹ́ẹ̀rì fún mi láyè fún mi láyè sẹ́mi àmọ̀ tí màá mọ̀ pé ó ní ọ sínú sẹ́mi wàá pè ọ tẹ̀lé mi débi ọmọ ìjọba tó bá rí mi báyìí yóò bòyin kẹ́ni bíi láfún un rárùn iná rí mi ní ìsìn ló kó mu jọ yìí ah, ah, fún mi láyé oje. ó ní o bóyin kẹ kí n ti. ó jìṣẹ́ wa bọ́ọ̀ ni ọmọ ni òun ni ó bá mi. ẹ lọ bá gbẹ. ẹ ṣeun ẹ fún aláyè. torí yóò n bá gbẹgbanu fún yín ẹ kúrú ju bẹ́ẹ̀ ti wà ẹ lọ ni. Ah! àfìgbà tí ó kórì burúkú ràn mí. ti bá mọ̀ pé bóun ṣe kórì búrọ̀ mi ni nígbà tá a débi tó lóun ò lọ mo tún ní kí n ṣàyè tibẹ̀ o tún kó sáàrin wa. ìwọ jẹ́ sọ̀kan fún un jẹ́ ká lọ yanjú tọ̀dọ̀ ẹ náà èmi ò padà wá bọ̀. ẹ ẹ ah ẹ̀dọ́ ọmọ làárọ̀ pé ẹ̀bí wọn pé bó ṣe ń lọ wájú ó ti padà ronú ẹ̀yìn bóyá bẹ́ẹ̀ gítọ́ wá wà látẹ́gùn fẹsẹ̀ ọpọlọ rẹ̀ <laughs> ọpọlọ báyìí ti jìnnà ta tẹ́lẹ̀ atẹ́gùn mọ́ fẹ́ sí ọ̀yà jà lọ ẹ̀mí náà wà bọ̀ padà fẹnu sílé bàbá ti di ṣó ti gbọ́. ẹ ṣe dókì fi kí iná tẹ̀ ẹ rí igi àgùnmọ́ nìyẹn ká ní wọ́n mọ̀ pé ìfọ̀tí ló wàá fi fún lẹ́sìn ni ebi wò ní gbà wọ́n mọ̀ràn pé kán wá bọ̀ ọ́. wò yá fi wò lọ torí ọ̀tọ̀ ni tèmi bá wa tó ti yọ ká mọ̀ mọ̀ ẹnu bà mọ́. bẹ́ẹ̀ òde ti bí níta lọ tó bá dojọ́ rọ̀ yín ní káwọn kọ́bọ̀ káṣù wa torí òde ò yẹ o nǹkan kan yẹ. àtàkà òtún kọ́ńtà ò ṣe é gbámú lẹ́jọ̀kọ̀ ìkókò mọ́ lẹ́yìn yọ̀ọ́yọ́ níṣẹ́ ló ń fojoojúmọ́ dá a lójú mi àfi bí ètò ọtún wá rẹwà àfi bí ọ̀kìn ọtún wá tutù láwọ̀ àfi bí yìnyín bẹ́ẹ̀. àdìo hmm. ṣó wá rí látijọ́ tèmi náà ti ń rí odò mi ò tí ì ròdò tó dàbí òkú hmm. bẹ́ẹ̀ ni látijọ́ tí mo ti wá ń rí omi mi ò tí ì rèlè tó dàbí ọ̀sán. àdìo nínú gbogbo àbáwá ìpátá kò sọkùnrin tó rẹwà tó. Ah, ah, ẹ kí lọ sọ lẹnu ah, a máa jẹ pé mi náà dá lọ́kùnrin ni. ìwọ náà dá àmọ́ ò dá tájì. Eh, lóòótọ́ nìyẹn lójú ẹni tí ń fẹ́ tẹni èèyàn máa á jù èmi náà dá lójú àwọn tí ń fẹ́ tèmi náà. ọ̀ ń jowú nù. jowú ń ní wọn dá rárá fọmọ pé ń tọ́ sọ wọn tàbùkù. ó sì èmi ló dé kí mo ṣe. bẹ́ẹ̀ni kó mú tẹ̀lé sọ pé o fẹ́ wá yọjú sí mi lọ́dọ̀ bàbá mi èmi nìkan náà mò ń wọ́ wá tó yẹ kó rí bẹ́ẹ̀ ni. mọ́ bínú olólùfẹ́ mi sọ́ọ̀rí ohun tí mò ń rò ni pé bí wọ́n bá wá sí àyìn hmm. èmi àtọ̀jọ́ yìí nìkan náà ni àmọ́ bí n bá ní kí n wá sílé yín hmm. ìyá rẹ àti bàbá rẹ ńkọ́ ah, àti ah. pàápàá àwọn ẹ̀ṣọ́. àwọn ẹ̀ṣọ́ ń pọ̀ wọ́n pọ̀ ó wọ́n dá yàtọ̀. bó tiẹ̀ jẹ́ ẹ̀kan kí ìyá mi àti bàbá mi náà kán lè rí i pé èmi náà lẹ́nìkan tá a jọ ń ṣe wọléwọ̀de. ó dáa kò burú ìyín wáyé èmi àtàdìwó wà ọkùnrin ọkì bíi bá fà ìkara wọn àtẹlẹ lọrẹ àmì jẹjì bẹ́ẹ̀ ni. àwà àwà torí àdọ́gbọ́n fi ṣe màmí mọ̀ ọ́ náà ẹ̀ kọ́ wa lè ṣe rẹ́gí èmi náà bá ní wọ́n bá lè yọ̀ǹda fún mi àgbẹ̀kẹ́ gé mú gan ní àwọn ẹ̀mẹ̀wá rẹ̀. èwo ń bẹ̀ eléyìí tó ṣe gbẹ̀múgbẹ̀mú bí ẹ̀fọ́ ìtìdó yìí ni. òjò hmm? sóore lè mọ́débẹ̀ torí bó ṣe wà ò lè dáa gbé ó sónú ah. ṣùgbọ́n sóore lè ó lè mẹ́lẹ̀ òun sì ṣe fèwé mọ́. èmi náà ti ń wọ o nígbà ẹni ẹ ti ṣe sun ibi à ń fún fọ mo ti mọ àpòṣọ ní olé ọgbà àná ni. àmì ilé ìtọ́ wa ni mú iná òun ọ̀làbùlò kankan gbogbo ẹgbẹ́ tẹ́kítẹ́kí ni ń máa fomi lò. Ah, eh, àgbẹ̀kẹ́ ká mọ́ fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ bó lọ́dọ̀ ẹni tó ló lò. àṣàkó níbo ni. Ah, ah. Hmm. èwo ni èwo la mọ̀ràn bí yàn ọ̀dà o kí lẹ bá bọ̀ lọ́dọ̀ àrèmọ. àṣàkó kí làrẹ̀ mọ́ bá ń sọ ju pé yín fi ọyìn fi ọ lọ sóòsì èmi tó ń wo ìlà rẹ̀ mọ́ fẹ́ kò sí tí fàrẹ̀ mọ́ sí. ní kí ni iye ọlá ẹ mọ̀ mú ọlá báyìí ẹ mọ̀ kó rọra yín ni àgbékẹ́ ọ̀dà torí bí nǹkan bá rúyàn lójú èèyàn mọ́ béèrè ní àgbékẹ́ dákun mo fẹ́ bí ọ léèrè béèrè kan kí gan kókó tó jẹ́ pé bílẹ̀ yìí bá wa ó ní rárá bí tàn bá wa ó lò ó ṣe kí gangan ní ṣẹlẹ̀ kò yé mi. àṣàkùn kò sí ohun tó jọ mi lójú o bẹ́ẹ̀ ni sóòpù ò mọ́kọ mi ta làfẹ́sọ́nà rẹ o. olówó orí mi ọkọ mi ah! àdìo. àdìo láfẹ́sọ́nà rẹ ibi ìní ìfẹ́sọ́nà rẹ àmọ́ à ń sọ̀rọ̀ ọlá à ń sọ̀rọ̀ ẹrú à sì sọ̀rọ̀ àgbẹ̀ bẹ́ẹ̀ ni ọba yóò jókòó láàfin báyìí ni tí ó máa pàṣẹ ẹ lọ rè kóṣù wá ẹ lọ rè kélé ìwá bí ó ti náà ṣùgbọ́n àgbẹ̀ àgbẹ̀ lè ní o mú apẹ̀rẹ̀ kó o fi àdá sínú rẹ̀ àtọkọ́ kó jáwọ́ ó ìyá mi so òsì tó bá pé títa ládì òde èmi ò ní ọmọ fàdí o àmọ́ ó màdí o ó fi sọ́wọ́ òsì èèyàn máa kọ́kùn mẹ́ta sọ́wọ́ òsì yẹ́sì kọ́kùn mi mẹ́rin sọ́wọ́ ọ̀tún ó mọ gbéwò síra wọn ni. àṣàkùn kò sí ti ń fàrẹ̀ mọ́ sí. mo jẹ́ wọ́n máa pè mí lọ́rẹ́ ìyàwó ẹrú mo jẹ́ wọ́n pè mí lọ́rẹ́ ìyàwó àgbẹ̀ jẹ́ wọ́n máa pè mí pé ṣáàkì o ọ̀rẹ́ ìyàwó ọmọ ọba o ọ̀rẹ́ ìyàwó náà ọmọ ọba. àṣàkùn kò sí ti ń fi àrẹ̀ mọ́ sí ń tèmi so ti yọ bí ṣe ṣe nǹkan mi kò yí padà tó bá wá wọ̀ kó o jáyọ ọlá o lè kọrí àfikún lọ fárẹ mọ yémi ò má dí o. wo èmi ò fẹ́ gbogbo tí wọ́n sọ pé ọ̀rẹ́ ìyàwó àdìo ní kọjá lọ ọ̀rẹ́ ìyàwó àdìo ní kọjá lọ tí ò ní fi ọ̀hún. ẹ má lọ ọ̀dọ̀ ààrẹ mọ ah, kí ló dé mi ṣe ṣe tèmi nù dákun. ààrẹ mo ààrẹ mo kọ́nu sí mi ni. jásọ̀ kan mi àbí kí ni kò sí nǹkan mi ta sọ. bàbá làkà àgùn bàbá kí ló ṣe yín o dandorukọ kàkàkà báyìí. àgbékẹ́ la wà nù yẹ̀wò. ẹ ti da ẹ wa pé kọ́ sọ ọkọ rẹ̀ fẹ́ rí. olólùfẹ́ lè ṣe yín o. Ah, ah. ṣé ọlọ́ọ̀màdì ó ni. Emi ni. mo ah, ni. ẹyin dúná ṣé ọlọ́run mà di òní ọ̀wá nílé pé àgbékẹ́ gbọ́ta fún òun olówó orí rẹ̀ irú ọ̀rọ̀ wo lọ sọ yìí. àwọn wo nù. ìyá wa. ìyá wa. àwọn ni o. ẹyin tó nu. àdéhùn. irọ́ fún ọmọ fóònù àdìo àbí kí ni wọ́n ń pọkàn. ìwọ àdìo alẹ́ tí lápá ìtún ni sọ ọmọ pé ń tàn wá lẹ́yìn àkànṣe òórì lẹ́yìn èwúrà dúró náà ṣé wọ́n bí sọ̀rìn mẹ́ta ni mo ní wọ́n fẹ́ rí ọ pẹ̀lú ọmọ mi mọ́ àdìo ọjọ́ mọ̀gbà pípọ̀ ojú mi ọ̀dà o sórí tí ò yí ọ jẹ́ ń jẹ́ ó yí ọ láti wákàtí lọ sórí àwọn olówó ọlọ́rọ̀ bọ̀rọ̀kìnní tó ń wò ó àwọn ni wọ́n máa ń sọ̀rẹ́ ara wọn sọ wá rí àwọn olòṣì tíṣẹ́ ti bá mulẹ̀ bí ẹ̀gbẹ́ ẹṣu bíi tiẹ̀ báyìí àwọn náà lọ́rẹ̀ẹ́ àwọn ni wọ́n máa bára wọn ṣe sọ wá rírú ọmọrú àwọn ẹni báwọn nìkan ọwọ́ àlọ́kọ́ lọ́ọ̀rẹ́ fẹ́ àwọn olòṣì bíi tiẹ̀ nìkan ọwọ́ ọmọ wọn lọ sórí ọmọ tèmi tó ń wò yìí kò lè fi ọ́ tó ọ̀bẹ fẹ́ káwọn tó ní ọ kí wọ́n wọ̀ ọ̀tì ìfẹ́ rí ọ̀pẹ lọ́mọ mi mọ́. iṣẹ́ nífẹ̀ẹ́ sí gbogbo tẹ́ ń ṣe yìí. sórí tí n bá fi ẹ̀ǹkùlé ọwọ́ tí mo bá fi yán ọ lẹ́nu tiẹ̀ òyì ó sì gbé ọ ò lè nífẹ̀ẹ́ sí. èmi mo ní kájú òwò mi rè kí ló bẹ́ẹ̀ nù lẹ́sàn-án kó wá wọ̀ ọ́ lébo òpònú àfọ̀fún gbé mu sórí wọn tiẹ̀ bí mo ṣe ń bá sọ́hún ìmúlẹ́rẹ́ fún ọ tọ́ba wọn kọ̀ tó lónìí gbọ́ ha ìfi bí mo ti jáwọ̀n. ẹ ìyá wa ẹ má bínú ọ̀tọ̀ ní tá a ti ẹ̀ bá wa ṣùgbọ́n gbogbo ń tẹ̀ ṣàlàyé pátá náà làdìo náà ti fi ti ara rẹ̀ gbọ́ kójú ọmọ bá wa ti sùn tá a kó wa yìí ẹ jágbe kí wọ́n gbélé yìí bó ti ẹ̀jẹ̀ lẹ́yìn náà nìkan lá kó wa mọ tá a ní tẹ́ àárín mọ́ ẹ bá wa fìfẹ́ gbà. ẹ kó rẹ bí ẹ ti gbà láwìn kẹ láwọn tẹ fẹ́ kó fún ọgbà lọ́wọ́ yín wọn kò máa lé imú kí fún gbèsè rẹ ní tẹ́lẹ̀ ẹ rẹ dá padà bí ẹ ti rà. ìyá ojú orí wa tó oko àdìo la ti wu bá a ṣe ń wu náà la jẹ́ ń ṣàlàyé fún ọ. Hmm. ọ wà kóre lérè fún yàrá ìyá rẹ tẹbi ń pa tí òòrùn jẹjẹun òórè kò fún nísòòfò tí ọgbọ̀njúmọ̀ yẹ lẹ wálé fọmọ tèmi orí yín ti burú olè olè olè àbíkún òkú lọ ẹ dúró ẹ lọ. wọ́n ṣépè fún yín ni kà á dáa fún yín ah, ah, àbí àgbọ̀ nǹkan ni. ẹ wo ìyá mi kò ní dáhùn tí wọ́n yóò rí. ẹ wo ìyá mi tó bá ti jẹ́ pé bẹ́ẹ̀ ṣe máa ní mi láàárín ẹ kú ọlọ́dẹ fún mi ni. n ò bí ọ̀dà. ẹ wo kí sẹ́pẹ́ ń kú ọlọ́dẹ lásán kódà yín kú òun ìlú yìí. wọn ò bí ọ̀rẹ́ ó tó bẹ́ẹ̀ ní tí mo fẹ́ lọ gbọ́dọ̀ bá mi fẹ́ wọ́n bá tó bẹ́ẹ̀ kú ọ̀nà òlu ìkiri ọ. òun ló padà wádìí mọ́lẹ̀ o. ẹ̀dá ayé o. bàbá ó ti ń sú mi ó tiẹ̀ ti sú mi ní ìṣe mọ́ ẹ jẹ́ ìfàgbékẹ́lẹ̀ kágbékẹ́ mọ́ ọ lọ kémi náà mọ baálé ayé mi lọ gbogbo tẹ́ ní kí n ṣe ni mo ń ṣe pàbó náà ni gbogbo ẹ̀ ń já sí àyè mi ò ṣe mọ́ ó ti sú mi ìṣe mọ́ ẹ jẹ́ kó ní kálukú mọ́ ọlọ́ọ̀lọ́ rẹ̀. Ah, àdìo ní sùúrù má jí o ọ èmi mọ̀ pé gbogbo ìwọ̀sí ẹ̀gbin àtàbùkù tó ń rí kó lè sọ náà ni ṣùgbọ́n má jẹ́ oṣù ọ ọba ní sùúrù agbẹ́kẹ́ tó ń wò ń orí pọ̀ lára ẹ̀ tọ́ba wa lè ní sùúrù wọ́n ló kó fa rẹ̀. ẹ wo bàbá ó ti sú mi ó ti sú mi ẹ dákun ṣé tí màá fàgbèkẹ mọ ń rẹ àyà mi ìfẹ́ mọ ni gbogbo wàhálà yìí ti pọ̀ jẹ́ mí mi lọ ẹ dákun kóníkálukú mọ ọlọ́ọ̀lọ́ rẹ̀ kóníkálukú mọ ọlọ́. Mm, ẹ lóòótọ́ ni ó rí mi ìfẹ́ ṣùgbọ́n lèyìn ni ọ̀fẹ́ òun ní òjì òdebi tó ń lọ lásìkò ó ti yọ báyìí sọ̀rọ̀ pé títa ríro ńlá kọlà tó bá jiná tán ní ìdòge ìkòkò tí ọba sì já ta ìdí rẹ̀ ó gbóná tó bá lè ní súrádìó tó lè gbọ́rọ̀ mi yìí délẹ̀ tó fi sùúrù gbé òun yìí lọ́hùn lógo ọ̀kàrí ọ̀kàrí. ìyá mi ẹ ẹ jẹ́ káwé kẹ́ máa lọ mi ò lè ṣe mọ́ ìwò ó ti sú mi ìyá mi ó ti sú mi ẹ jẹ́ káwé kẹ́ máa lọ́nlọ tiẹ̀ gémi náà máa lọ́nlọ tèmi ó ti sú mi ìyá mi. àgbékẹ́rẹ́ wo ni ọmọ lọ́nlọ rẹ kí ni sú ọ ìbọ́kọ̀ ìyàwó ní ìwọ sùúrù ló ní fún sùúrù ni ó ní fún. ìyá mi ẹ̀yin náà wo kí mi odidi ọmọ ọba ìlú yìí kí ránṣẹ́ pe àgbékẹ́ káwékẹ́ má dáa lọ ìgbéraga àgbékẹ́ pọ̀ ìyá mi. ṣé wò ní gbéraga ìwọ náà tẹ èmi odidi ọmọ ọba ṣé wò ní gbéraga sùúrù lè tó sùúrù lè ó ṣe fún un ebi wọ lọkọ ìyàwó. ìyá mi lè bá gbẹkẹ o ah, lè bá gbẹkẹ o ìyá mi ah, lè bá gbẹkẹ o ah, ẹwọn lè bá gbẹkẹ ẹ gbọ́ ohun tí mo sọ fún yín ìyá mi. ìyá mi ẹni sùúrù nù ṣé tí n bá fàgbẹkẹ yín lè fẹ́ lómi láàrin ìlú mi. o ò lè fẹ́ lómi o ò lè fẹ́ lómi àgbẹ̀kẹ́ náà lọ́ọ́ fẹ̀ ṣé ṣèbí torí pé òpè kọ̀dọ̀ lónìí ìwọ mọ̀ wàá pè mọ́ fi dá èmi èmi ọ̀lọ́ bá fúnra mi wọ́n mọ̀ bá gbèkí ó sì wá bọ̀ tí àbí ọ. ìyá mi mo ti gbọ́. àgbẹ̀kẹ́ yóò dáa fún ọ ọ mẹ́ran ni. wọ́n jẹ́ ibẹ̀ ah. yóò dùn ní akókóró òmù mi. yóò yọ ọmọ yìí. àkúnyẹ ọjọ́ náà jẹ́ òòrè ọ̀sẹ́ni tí fi ọ́ dáa fún ni bí òbí tó bí mi n ò sì lè rí gbóńlẹ̀ kí n pè lọ́nà àbí ọmọ pa. àrẹ̀mọ ọba mo fẹ́ ọ̀fẹ́ bọ́ ọba fẹ́ olówó ìbẹ́nu bàbá rẹ̀ ọ̀tá kàníkàwé ní olówó lọ́jù lóòótọ́ bàbá ẹ̀jú ń lọ pẹ̀ládé àmúwò ń bẹ ni sọ̀rí olówó sọ̀rí ara wọn ká bó lówó tán kọ́ mọ̀ fọlá mọ́ ni sàn ju ká bó tòsí tán kọ́ mọ́ ta sọ ọgbọ́n àrẹ̀mọ́ tọ́jú o sì dájú pé wọ́n bá dọjọ́ iwájú nínú ọmọ tó bá bí kan dọ̀bálẹ̀ yìí hmm, ọ̀kàrẹ̀. baálé mi ṣẹ́rí ń wí fọmọ yìí tó kòrò létí rẹ̀ tó dàbí ìsọkúsọ mọ̀ pé taro là ń wí fóun ní kábólówó gbé kọ́mọ̀ sí nǹkan fún ni ọ sàn ju kábólòsì gbé lọ ẹ dákun ọmọ olórí burúkú n ọmọ tó ń go òyòra rẹ̀ awáyé mọ́jọ nǹkan ọjọ́ èrè wo ló fẹ́ jẹ lára ọmọ èèyàn tá a sì wí wíwí tó wá fà kékọ́rí tó ní dandan dandan òun ní í ṣe ń tá a fẹ́ èmi rò pé kò tiẹ̀ tó bẹ́ẹ̀ wọn òbí dáná. ẹ wo ìyá mi èmi ò lè fàárẹ̀ mọ́ o tó tó wù ṣe bí òwe ẹ̀yìn àgbàlagbà ẹni kí n tó wù ní ó yọjú n tó dáa ló yọjú tó bá dáa tí ò bá wù ní nǹkan. kí ló dáa tí ò wù ọ́. àbórí ẹ dàrú lọ́rùn ẹ̀yìn ṣé èdè mú ọ ni. iwájú mi náà tún sọ pé etí mo ní oṣù ò lè ṣe so olókè mi lẹ́yìn ọ̀run ni èmi rí ojú ọ̀nà ńlẹ̀ mo fẹ́ gbé ọbẹ̀ orin ju ọ̀nà ọlọ́run fẹ́ máa rìn gbẹ́ irọ́ èmi ò ní gbà fún ọ ọgbọ́ tí ọmọ búkú awáyé mẹ́jẹ nìkan ọjọ́ wo tẹ́lẹ̀ tẹ́sẹ̀ àgùntàn orí jẹ́nu èpo ìṣúrú bí ṣe ń bọ́lẹ̀ ní kárán òun gan òtún ìmọ̀ tí ọ̀jẹ̀sùn ńlọ fẹ́ lọ rèé fẹ́ irọ́ n ò ní lajú lẹ̀ kó sì ó ti paṣẹ ọ̀dọ̀ ẹ̀wọ̀dọ̀ mi jọ́mọ olòṣì obó lọ rè fọlọ́sì ẹgbẹ́ rẹ̀ ọmọ olówó nìwọ ọgbọ́n sáwà pé irun epo ni àbá ìrówó rà mo lówó lọ gbogbo nǹkan lódùmarè fún mi ọwọ́ àfọmọ olòṣì tó o bá wù nǹkan kan tí n bá dìgbà dúró ọ ọpọlọ yọ láti pàkó. ẹ mọ̀ bá náà sáà tó bí ká bá a sọ bá a bá wá bá a sọ tó lòun ò ní gbà lẹ́rọ̀ yóò gbà pẹ̀lú èlé ẹ wò bó bá di kàráǹgídá wọn ò ní wọn pàṣẹ látàfin kí wọn múlẹ̀ kí ọba wa kí wọn wá àfin mú ni kí wọn gbé lápá ìyá kan dà àfin ó di ìyàwó àsàǹtẹnu. wo n ò kọ̀rọ̀ sí bàbá mi lẹ́nu o tó ọba tí a fẹ́ kọ́ ọmọ kọ̀rọ̀ sí wọn náà lẹ́nu n ti bá sọ fún ọ ní ọgbọ́n bó bá sì bínú bá bí mi ni wọn wá filẹ̀ kẹ́ mú ọ látàfin wọn kì í wọn bàtọ́ ńlẹ̀ wọn kà jùlùjùlù bíbí inú wo epo yìí. ńlànà ayọ̀ ní yọ ń gbọ́ mọ̀ pé òun ọ̀pẹ méjì lọ́wọ́ mi. ń da lóhùn ẹ̀ ń tọrọ ẹ̀ ṣé yóò yọ pàṣẹ lé ni àbáwọn là pàṣẹ lé lọ. gbọ́ tèmi o gbọ́. Ah. alágbe. ọtí ẹ̀dá tipẹ́tipẹ́ ń di oko ríro ọ̀rànhàn di ìsàsùn orí nǹkan. èmi náà ló ń kìlọ̀ rẹ bẹ́ẹ̀ ni ọwọ́ àǹdá èkì mi ọ̀n dà pọ̀ ọ̀n fàfikàn fi nǹkan kò jẹ́ ń sọ kí ni ká fọ́n ohun tẹ́yẹ bá jẹ́ ńlẹ̀ yóò gbé fún un ìní láti rí kọ̀sẹ́ńtọ́ mọ̀lá o sọ̀rọ̀ mi yé ndí ni mo gbọ́dọ̀ jẹun <laughs> kí n jẹun ọmọ gbọ́dọ̀ má sọ pé má jẹ ọkànnà má jẹ kòló ní ẹ bá jẹun gidi sun ni o ní àwọn bá jẹun gidi tún kódà ìyọ́ tọrọ àkekèé jẹ. Hmm, ilé o bàbá ẹ yẹ ńgbà bá wá jẹ gbogbo tinú ilé tán kí ni ká jẹ lọ́la o. orí bó ti roná ó sì roná ó roná bíntín ó roná bí idán <laughs> ẹ dákun bí gbogbo ẹ ti bí gbogbo ẹ ti ń dùn yẹn gbàyẹn gbàyẹn dákun ṣé ebi fìjọ kan fìjọ kan pa wọ ní ọ̀dà bí o ṣe yà báyìí ṣé ebi pa ọ́ rí ń bèrè lọ́wọ́ ẹni mo ní ṣé ebi pa ọ́ ah, wo tọ́bajẹ́pẹ́jọ́ lóòrò

àwọn ẹni emi ló yí kókó wájú ẹrẹ ni èmi oúnjẹ tó ní lórí náà ni ẹlẹ́sìn ayọ̀sọ̀ wọkọ̀ ọ̀ntẹ̀rẹ̀ wọ́n jẹ́ nǹkan nìkan ọ. ọba ń pé alàgbé jẹ yìí jẹ yìí o owó ẹ̀rọ kì í padà tọkọ ní ọkọ má fòyà alàgbé fòyà ike. jẹ sórí bíi tẹdẹ. ẹ èrò mi mi mo mo o ẹ foríjì mí o torí n tó lè mú ẹ̀yin odidi olóyè méjì kí kábíyèsí ọ̀rọ̀ yín sẹ́nìkan oṣù ó ṣẹ̀rù bà mí díẹ̀ o bàbá àgbẹ̀ kí ò sì sí nílé báyìí a sì mọ̀ gbà àtàsìkò tí ó tó dé ẹ dákun sí òsásì nǹkan kan. ó là sí fẹ́ ṣe o kí ṣe kú sí náà ẹ wò ìyá àgbẹ̀kẹ́ ẹ mọ̀ káyà òkè ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí bí mo ṣe ń ro ọ̀rọ̀ ó dàbí pé ọ̀rọ̀ àgbẹ̀kẹ́ àtọ̀rọ̀ àrẹ̀mọ̀ ni ohun tí mo rò ní wọn àbí sẹ́ẹ̀ rán mi o ṣùgbọ́n bí mo ṣe rò nù. àgbékẹ́ àtàrẹ̀mọ̀ ah. àyà mi padà gbowó wá gbọmọ o. ẹ wo ìyá wa hmm? ẹ̀yin ni kẹ́ ẹ dákun kẹ́ ẹ bá wa fọ̀rọ̀ náà tó bàbá àjẹkẹ́ létí tán bá dé torí kábíyèsí ọ̀rọ̀ ọ̀hún gbé wọn lọ́kàn o bí kan ti rí bàbá àgbẹ̀kẹ́ báyìí nìkan lè tẹ̀yànjú ọ̀rọ̀ tán fẹ́ yanjú. ẹ wo ìyálòde ẹran funfun ṣe ẹ ní ọ̀jẹ̀ dáadáa ètò ẹran ọmọ gan yọ jẹ ọ ẹ wo bí bàbá àgbẹ̀ká bá ti ń dẹ́ra ni wọ́n máa bọ̀ lọ́dọ̀ kábíyèsí kíákíá ni ó yọjú sí kábíyèsí. ẹ̀sìn láti pákó o ẹ bá fọmọ sílẹ̀ o. bàbá àgbẹ̀kẹ́ àtolówó ìlú àti bọ̀rọ̀kẹ̀nẹ̀ ìlú kódà tó fi dórí gbogbo àwọn aláwo àwọn lọ́ba fẹ̀yìntì ẹ̀yin làwa fẹ̀yìntì ẹ̀yin lọ́ba àṣẹ ní ìbẹ̀lẹ̀ náà ti wá àwọn bàbá mọ́nímọ́ní àwọn bàbá màyàmàyà wọ́n ní ẹni ẹ̀gún bá gún ní ṣe lákàlákà àtàlàbẹ̀ èmi ni mo pè ọ́ ní tí mo sì pè ọ́ sí ni pé lórí ọ̀rọ̀ àwọn ọmọ wa àrẹ̀mọ́ mi àtọ́mọ rí àgbékẹ́ tí wọ́n ń lọ́ra wọn lójú tí wọ́n fẹ́ di tọkọtaya mo wá ní kí n pè ọ́ kémi rèé foríkorí ká fi kòlùkùn ká pàtọ̀pọ̀ kó lè bà léèrú nbola gbèkà gbàmí. kábíyèsí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ò le ẹ̀yin lẹni mí ẹ̀yin lẹni ràn mí kò mọ́ wọ̀ lọ́lẹ̀ wù ẹlẹ́nu rírì lọ́la mò yẹ ẹ̀ lóòótọ́ àṣàlàṣọ ọ̀rẹ́ mi ó ṣe eré ẹyẹ rẹ̀ ìfapá kan fò ló dífá fún bẹ́ẹ̀ ṣe pè mí tèmi náà sì sọ oúnjẹ ńlẹ̀ ní kété tí mo gbóhùn yín tí mo sì ń bọ̀ ààrẹ wa ń pín òǹdífà bí bá wàá fọre táàrẹ ọba fọre ńkọ́ olówó orí mi lẹ́yìn ẹ̀yin ọ̀gbọ́dọ̀ bínú sí mi níta àwọn ọmọ méjèèjì yìí ẹ̀yin náà lẹni wọ́n ntẹ́ ẹ bá ti fẹ́ lórí ẹ̀ láàsì bí ṣe wọn bá ti wọra wọn kíni tó lẹ́nu kémi náà dànù ọba owó ń bẹ ní ń bẹ lọ́dọ̀ yín wọ́n mọ̀ yí inú ọlá lura wọn ni mo fọwọ́ sí kábíyèsí. tó wí àwù tó wí. ẹ ayílẹ̀ lọ́mọ yìí orí adé ògbè òní láíláí òkè òkè lọ́gọ́ máa yọ òkè òkè lọ́gọ́ máa lọ òkè òkè lẹ́ mú rúsí òkè òkè lẹ́ fọ̀ òkè òkè lọ́ máa lọ òní wọ́wọ́ tì wọn ò ní fi ọ́ pìtà bú ni wọ́n máa fi ọ́ pàpà lórí bẹ́ẹ̀ yọ̀ ṣẹ́ bẹ́ẹ̀ aṣẹ́gun ọ̀dàṣẹ wọn ní ẹ̀ta ń tawó èjì ń tọgbẹ̀rẹ̀ ọ̀ka yòókù tó fi dàní yóò ẹni tí ò lówó lọ́wọ́ kò ń ṣèèyàn ni abẹ́ni tí ò lówó lọ́wọ́ ráyé wa torí ìdí táwọn olówó ṣe máa ń fojú wo tálíkà bí ẹni tí ò jẹ́ nǹkan kan àbí pọ́lọ̀ nǹkan ló dá wọn ní òye rẹ̀. ojú wo ni wọ́n fẹ́ kí olówó fi wo mẹ̀kúnnù ojú wo lọ fẹ́ kó lówó fi wo tálíkà ṣé wọ́n mọ̀ pé bí wọ́n ṣe lówó tí wọ́n lọ́ làwọn wọ́n rò pé làákàyè àwọn ló débẹ̀ ni wọ́n rò pọ̀ gbọ́n inú àwọn làwọn fi kọ́rọ̀ jọ bẹ́ẹ̀ rírí ṣe kọ̀ọ̀kan ti ṣẹ́ àìrí ṣe kọ̀ọ̀kan ti ṣẹ́ àwọn ti gbàgbé ni pé bá a ṣe bẹ̀rù la bọ́mọ àdìo jẹ́ ìfọ̀rọ̀ rẹ wí àwòràwọ̀ àwòràwọ̀ ọ̀kan ti ṣẹ́ o ibi orí ẹni bá ń gbé ni lọ dandan ni kò sí ni débẹ̀. àmọ́ bàbá ó ti ń sú mi ìrètí pípẹ́ àmọ́ sọkàn láàárẹ̀ ni ó ti ń sú mi. Ah, má jẹ́ oṣù má kẹ́mi rẹ̀ wẹ̀sì o má jẹ́ kí ìfẹ́ àgbékẹ́ ọyọ lẹ́mi rẹ̀ lórí tó bá tó àsìkò. iye oúnjẹ aláìlẹ́ nìkan. ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ wà lájàsá látàwọn ló ti dá a dúró síbí ah, hmm. ẹ wò tá a bá ti lọ ẹjá máa lọ o. ẹ ẹ ṣáàkì a mọ̀ ní sùúrù fún náà ni ẹ ń tá àkùkù rí ah, àwọn nǹkan tí ó dé tí ò fi ti dè bá a lè báyìí ṣé òun ló fẹ́ fún wa lówó náà báwa la fẹ́ fún lówó. ó yà mí lẹ́nu báyìí o. ẹ pẹ̀lẹ́ o ẹ pẹ̀lẹ́ orí adé àgbè yín. àṣẹ ẹ kú dúró orí adé ọ̀rẹ́ mi ló lóun fẹ́ rí yín. èmi ni. o fẹ́ rí mi. bẹ́ẹ̀ ni. dààmú gbọ́. Mm. èèrà wà létí ọpọ́n. àwọn ah! wo ni èèrà bá lọ pọ́n. ẹ̀yin méjèèjì. ó máa gọ́ ọ. ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ̀já fún láyè. ó dàá mò ń gbọ́. ẹ ṣeun sáàkì ah, ọ̀rọ̀ yìí mo bí ń ṣe bí ń ṣe gbé kalẹ̀ mm-hmm. ẹ̀yìn jẹ́ ń túnlẹ̀kẹ̀ dì mí sí ẹ̀yin ò mọ gbọ́ pé ń dún worowóró. Ah, ó ti yé mi. ara mi sì balẹ̀ wọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe pé ó yé yín ẹ ṣeun mhm, ó yẹ lè gbé kalẹ̀ báwọn. sáàkì ẹ mọ̀ pé ẹ fi bẹ́ẹ̀ rìn kì ìlú èmi náà sì ní láti wá sí ààfin mo sì wo pé àìrẹ́ fọ̀n ta lẹ́ẹ̀mejì èèyàn kan ló wá ta mí lólobó pé wà ní abẹ́ gíráìn ìwọ̀n wá pé ah, àǹfààní ńlá ló jẹ́ fún mi bá lè rí hmm. olúwa mi bá sọ̀rọ̀ ẹ̀ sáàkì mo wo pé bẹ́ẹ̀ ń ṣe jẹ́ ọmọ ọba òun hmm. tẹ́ bá lè fi èmi ṣe aya lẹ́ẹ̀dẹ̀ yín gẹ́gẹ́ bí arẹwà kẹ̀sì mo wá wo ọmọ pọ̀ lára mi o ah, ọmọ pọ̀ sẹ́rílé hmm. ọkọ tí mo ti kó ọmọ mẹ́ta mo bí bẹ́ẹ̀ ah bí mo tún ti dúró yìí gbogbo ara mi kìkì ọmọ ni bẹ́ẹ̀ bá lè fẹ́ mímọ̀ bímọ lọ fún yín bẹ́ẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni inú mi ó sì dùn. kẹ́kọ̀ọ́ kúkú bá ogun dáadáa rẹ kúrò lọ́dọ̀ mi jẹ. Ah, nílùú ẹ sí mi ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ gbà mí ẹ rí ohun tí mo rí ah. ó lóun fẹ́ dayọ̀ ọmọ ọba yín lẹ́rìn owó rà ṣẹlára ohun tí mo ṣẹlára ohun tí mo sọ báyìí bàbá ti pẹ́ lórí mi kíní èsìkéṣì ẹsìn ni ó bá wa ẹjọ ẹja lọ. abẹ́rẹ́ rí nǹkan sákì nǹkan abayọ mi láti wọ́ bí oje sákì kí ló ń pè tàbí ìwò sọ fún ọ ní àwọn jẹ́ pé ìwò sọ fún ọ. ẹ dákun bó wa sọ fún mi kọ́ mo ní bó bá sọ fún mi sẹ́sẹ̀ ni pé mo sọ ti bẹ lẹ́nu. dákun jẹ́ ń oje ó sì wà tó èmi tó wá fi rẹ́dẹ̀rẹ́dẹ́ gbogbo rẹ́dẹ̀rẹ́dẹ́ tó fi rẹ́ lára. nígbà mo pọ̀ fẹ́ rẹ́dẹ̀rẹ́dẹ́ kí lo tẹ̀lé mi fún. èmi mo jẹ̀bi tí mo tẹ̀lé. ẹ wọ́n tẹ̀lé mi rí mọ́. èmi ká ti fojú rẹ rí tó fẹ́ rí lákùtà àlè lọ. àlè lọ. kí ni àrìndè níbo ní lọ ó fẹ́ dẹ́gbọ́lá rẹ̀ bọ́ ọmọ ọba olóṣè ẹ̀ bọ́ ọba lọ́mọ èmi ò mọ̀ ọmọ. àgbèké ayọ̀ọ́lá ah, ah. kí ló lọ dára ya ọlá lọ wà yìí sórí gbogbo ohun tó ń ṣe yóò ń tẹ̀lé ọ̀nyá bẹ́ẹ̀ gbé ni ààyè ẹ dé ṣé wọ́n ọmọ ni kí ló dé gan kí ló ṣẹlẹ̀ sọ fún mi. ìwé dàpọ̀ ẹ fi mí lé òde. Ah, ah, mọ̀jẹ̀ ń fi ọlẹ̀ mọ̀jẹ̀ ń fi ọlẹ̀ kí ló dé túra ká nígbà tó ah, mo sì mọ irú yín o tọ́jẹ́ pé tó bá yá ní ìsìn gbogbo ààfin yóò ní tó ọ ṣeré wọ́n tún lọ jẹun kí ló ṣẹlẹ̀. ẹ wo ebi náà pa mi tẹ́bí bá pa mi mò ń jẹun. ebi ọ̀pọ̀ ebi ò ṣe ní mọ̀ pọ̀. ṣé ẹ dénú mi. èwo ni ṣé mo dékun rẹ bí n bá dékun rẹ ṣé bẹ́ẹ̀ yàn bá jẹ ebi ò ní pa ebi ọ̀pá ó jẹun pé ayọ̀ọ́lá o ọ̀yà rẹ́rìn sí mi rẹ́rìn sí mi rẹ́rìn bá ń kọ́ ya rẹ́rìn gidi rẹ́rìn gidi àníkẹ́kẹ́kẹ́ ayọ̀ọ́lá. ọmọ ẹkún nílé òde. ọ̀dà ó jẹun èmi àti ẹgan láàjọ tọwọ́ bọ̀ fún nísìn díẹ̀ lọ́gbọ́n oúnjẹ wa kọ̀ jẹun káre bọ̀. ẹ̀yin ọ̀rẹ́ mi kí ni mo rí tí wọ́n wí fún yín ah, ìyá ọmọ jẹ mí o mo mọ̀ tẹ́hùn ọmọ dún bẹ́ẹ̀ o ah. ọmọ ọba bú mi ó fi mi wọ́lẹ̀ tòrò tòrò ah. bẹ́ẹ̀ ni ah. àbí ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ mi wo ló wá ń pè àbẹ́ ìwọ wa ni tó wá kọjú sí mi tẹ wá rí tó ó tí ẹ lójú tì tẹ wá rí tó ń dùn mí ní ọ̀rọ̀ tó wà lẹ́yìn ni wípé gbogbo gbogbo ẹ̀dẹ̀rẹ̀ tó fi rẹ́ mi là níjọ́ tá à ń wí ẹ eh, ṣé n tó wá sọ náà ṣó ti aburú jù ní bọ́dọ̀ bá ń gbénú èèyàn gan téèyàn bá sọ ẹ máa ń dà rẹ̀ bá gọ ara rẹ̀ bẹ́ẹ̀ ni ṣé eré mi tẹ̀ ń wo ìgan ọmọ bá gan ń wù mí. kí ló dé tẹ fẹ́ pa àṣàdà níbo lẹ ti gbọ́ rí wípé obìnrin fún ara rẹ̀ ó lọ dẹnu ìfẹ́ kọ ọkùnrin. Ah, ó ń ṣẹlẹ̀ ah. dáadáa ah. bó bá ṣe òun ni làásọ̀ sa ẹni ń ṣẹlẹ̀. ọlọ́mọ jẹ bàálù ìjẹ. mi ò ní bàjẹ́. ó torí ó torí ẹ dákẹ́jẹ́ ẹ̀yin omidan oníranù ẹ̀yin alẹ́ lójú tì lápá tábà lájì wọ̀wọ̀ irú yín náà rí ẹ̀yin omidan olóòórùn. ṣe ṣe ń bọ́ lọ ọlọ́kọ mẹ́ta ọmọ ah, tọ́yín a sì mẹ́ni ẹ ti jọ. ee ẹ wò kí ló mú yín ṣẹ̀dá gbọ́tàn ti yín náà mm. bàbá kan ọmọ kan àríta ni mọ̀ wí ọkọ̀ káàdì kò tiẹ̀ mọ́lẹ̀ kí ló ti yín bẹ̀ kí ló kàn yín kí ló kàn yín. kí ló gbọ́n pa o kí ló ló ṣẹlẹ̀ o. agbọ́tàn yín náà lọ́sọ̀ fún ìṣẹ́ àdúgbò. kí ló ló ṣe é lórí rẹ̀ lórí sọ. ṣé ẹni kí ló dé gan ẹ̀yẹ gbọ́ méjèèjì gbogbo gba ìjà ni kí ló ṣẹlẹ̀ gan. àwọn ni ẹbí o àwọn ni ẹbí o àwọn ni ẹbí o. àdéhó èmi nìkan tán gbogbo gbà níta máa gbà kí n máa gbà ni mo dúpẹ́ púpọ̀ o ah, náà ò ní tán lọ́wọ́ ẹ o náà ò ní jó o lẹ́dọ̀ máa bọ̀pọ̀ rọ́pò. wo àlàgbé àdúrà tó ṣe òun náà tó gẹ èmi ah. mo ṣe fún ọ ah, èyí tó ṣe náà kíra èmi la wà fúnra wa fún àti pàápàá ṣé wò mọ̀ pé àjọjẹ ọdún bẹ́ẹ̀ nìkan ò bá ní ni ìwọ ní kèmí ní òun gangan ní jẹ́ kí ọ̀rẹ́ gún. àdìo torí pé ọ dá ni bọ́ ọ̀ bá da ni ò ní sọ bẹ́ẹ̀ àmọ́ àwọn tó àmọ́yé àwọn tó ní tẹ́gbẹ́ wọ́n lọ wọ́n lọ dìbà rẹ̀ mọ́bì kan ni nínú ẹ̀ ló sì máa pé kí n gbà kí n gbà á nǹkan ò ní í ṣe ọ èmi àti àpẹ fúnra wa kẹrin <laughs> ẹ ṣeun ni. ẹ jẹun dúpẹ́ ẹ ṣe àdúpẹ́ inú ní tọwọ́ yín ìgbà yóò mọ lẹ́kùn àwọn yóò mọ lẹ́kùn ẹ mọ mọ ṣe ni. àmín àmín omi gbẹ́ná tí mo ní kó gbé kaná tí mo fẹ́ tí mo fẹ́ fi bọ kínní tí o ti gbé kaní. kéwò. kéwò kò yóò lọ ra ń bọ̀ lọ́jà yẹn hàn sí mm. tàbí kọjá kínní làgìdì. ẹ bàbá ọkọ mi ò jẹ ẹ ṣeun o oh. ẹ mọ mọ ṣe ni o ẹ wo ẹ kú gbogbo gbà wá. gbogbo gbà ni gbogbo gbà ni àwẹ̀ ni àní iṣẹ́ tí mo rìn tètè lọ́ọ́ ṣe. Mm. ó bá yí bákan náà. <laughs> dẹ́kun ẹ àdìo ilé ìtọ́ tán fún mi ní sin ìlùbọ́ ni wọ́n tán fi ni wọ́n fi ẹni jẹ́ ọmọ pé ìlùbọ́ àgbẹ̀ ìlùbọ́ àgbààgbà. ó dákun jẹ́ tètè mú olóògbé. Ah, adé ọ̀dà o nǹkan ò ní ṣe o nǹkan ikọ́ bá la. wọ́n bẹ̀rẹ̀ okun alábòsí ni o tẹ̀ tó kí n bá ń bá yàwó bí ká máa ṣẹ́jú sí ká máa gbọ́ ṣẹ́jú ni ó dàbí òkun. ẹ̀yìn ẹ̀yìn kí ni nǹkan ní ṣubú ara ní ṣubú èmi. àrẹ̀mọ bódà kí ni gbogbo kàtìkàtì tó ń sọ lẹ́nu ẹ sẹ́mi lélẹ́dùn àti ń sọ ọmọ ni tó fi wọ́n sọ pé èmi èmi o lẹ́jọ́ tèmi ti wà fún bàbá rẹ o èmi ò lóyún èmi ò bímọ kò dáa. bẹ́ẹ̀ni ẹ sọ̀rùn ẹ ṣó o yé ni ṣó o pa àbò orí kankan bí kì í ṣẹ̀bi rẹ àwọn òbí ẹ tí ò wọ ọ yé ni tó bá yẹ pé àwọn òbí ẹ wọ ọ yé wọ́n mọ̀ pé béèyàn bá délé ọkọ ó yẹ kó lóyún kó sì bímọ. ààrẹ mọ n tó sọ ojú ẹnu rẹ lọ ọ̀rọ̀ ń pọ̀ dákun sẹ́gbà tí mo wá lọ́kọ́ ń bì ṣé mo gbé ìyá àbí bàbá mi wá ni mo gbé wá bí torí ìjọ tó bá tún sọ bẹ́ẹ̀ rẹ̀ mọ́ ìjọ tó bá tún sọ bẹ́ẹ̀ èmi bá bu ìyá rẹ o. Ah, ah. ọ̀ka rẹ̀ láì ṣọgbọ́n ní sùúrù mò ń bọ̀ ọ jẹmu yóò yà lẹ́nu ní ah. sùúrù mò ń bọ̀. ẹ wá gbà mí. àrẹ̀mọ dákun sẹ́yàwó ajóúnjẹ ni àbòjẹ́yàn àbíyá jámọ́là tó tún fi wá náà mí ẹ kò sí wàhálà tó bá tún wá jẹ́ pé báà náà ni lónìí èmi gangan mo ṣetán fún ọ máa bọ̀ tó bá ti bí mẹ́tàlá rẹ̀ dà tún wá náà mi lónìí. àgbékẹ́ ọ̀rọ̀ rẹ ò fẹ́ fi taratara yé mi mọ́ o èmi lọ tún wá ṣe ní àyìnlá ìpẹ́sọ̀ kọ̀ọ̀kan lọ. ó wà dúró já fi gbogbo eléyìí rẹ já wọlé. wọlé síbo inú ilé mi lémi rẹ sọ fẹ́ kó bá a ni sọ fẹ́ lé nkú e òun lù ní táwọn aráàlú bá rí mi rẹ pa wọlé kí ló fẹ́ kọ́ mọ́ ọ sọ àyìn ah, ò lè ṣèṣe yín ò lè ṣèṣe tó bàbá wa ní kò jẹ́ ká sọ ká sì sọ ń kọ́ mọ́ kó gbogbo ní kálukú tún ká ní ìfẹ́ wàhálà. àdìo ní tí mo wá rí ọ fún gangan lórí ọ̀rọ̀ àìrọ ọmọ bíi mi ni kò sí tààrẹ mo ti fojú mi rí láàfin ojoojúmọ́ báyìí ló fi ń nà mí láàfin lórí pé àìrọ ọmọ bíi àrọ ọmọ bíi yìí yẹn náà ni. Ah, èyí ń lè o àmọ́ kí wàá láṣẹ sí báyìí. àdìo èmi ti ẹrù nǹkan kan mo wò pé bóyá kí n dọ́gbọ́n sí i dọ́gbọ́n eh, sí i tó bá ti jẹ́ ọgbọ́n tí òun ọ̀nà àbáyọ wá dá sí i. kọjú mọ sí bá a ṣe ń ṣe tẹ́lẹ̀. kéèmì rẹ mọ sí bá a ṣe ṣe ń tẹ́lẹ̀ ó yẹ kó mọ pé èèyàn ò lè ṣe é ṣe à ó tún dáyé àtún wá. o ò lè ṣe yín fún. àyìn lè ṣe àyìn lè ṣe àyìn lè ṣe. Eh, kò sí wàhálà bó bá rí bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ àjọṣe mi rẹ̀ hmm. dákun ojú bá yẹ o ṣàfọkàn mi balẹ̀. fọkàn mi balẹ̀ fún mi rí yẹ. ó sì ajá yaba. ẹ má bínú ìyá wa o ìmọ̀ pé yìí náà ni o káró lé o ayaba tí ò mẹ́sẹ̀ lọ. Ọlọ́run lúgọ ibi ọ̀rọ̀ yìí dojú kọ ẹlẹ́gbàá ló mọ̀ ọ́ kíkà máa kú. ẹgbẹ́jáde ẹgbẹ́jáde ẹgbẹ́jáde ìpò láti ṣe ilẹ̀ ìdánwò. tó o bá ti lọ́wọ́ yóò lọ ọ̀sẹ̀ kalẹ̀ yóò lọ o. àrẹ̀mọ. àdúrà àbí kí náà porúkọ rẹ èmi ni ìyàwó mi wá ṣe lọ́dọ̀ rẹ. ìyẹ̀wò mi bí bò irọ́ ìyẹ̀wò mi kọ́ ni. irú gbẹ̀yìn ẹ lọ kára ó lè jẹ àrẹ̀mọ sáàkì kó já sálàyé ó ti ṣẹ̀ káwọn á sì bẹ̀bẹ̀ kí wọ́n forí jìn ọ́ ẹ má bínú oje ọsẹ yìí ń tọ lọ́hùn ṣùgbọ́n ẹ̀foríjì náà ni tẹ́ ẹ bá rí aya ọlá tí wọ́n rìn báyìí báyìí a sí ọwọ́ àdìo ni o a onímọ̀mọ̀ wípé àfi bíi tẹ̀sìn ń gbò mórógùn rẹ̀ ọkàn fi kú. Ah! dákẹ́ àwọn ah! oníṣàlàyé ah, ni. ìwọ ló jẹ̀bi ìwọ ni wọ́n dà lẹ́bi ó sì ti bù ládàá bó ṣe rí wọn wá fi wọn lẹ. ǹ má dà lọ bí wọ́n lọ ṣàdánù lánàá èwo lẹ́yìn ẹ̀ṣọ́ ìwo. àyàwó kú ẹ o. ìṣe nǹkan kan pé. mo ní ẹgbẹ́ ìṣó túbú aláta fún mi. ẹgbẹ́ ìṣó túbú ló yẹ. ìgbẹ́ bá bá wà lé. ìgbà bá wà lé. ṣé bọ́ ti yà fún àyàwó kú àyàwó kú àyàwó kú. a kù á darí gbè náà ní lẹ́yìn bí oṣù kan mẹ́fà ẹ ti dẹ̀ lọ́mọ kọ́ àdé. Ah. Adio àyà má kú ọ́ o òdìdí aya. láàfin ló wà ń bá a ṣe ọ̀rẹ́ kọ̀kọ̀ bí wọ́n ẹ̀ jọ ń fẹ́ra yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ṣé ìwọ pé irú ọmọbìnrin bẹ́ẹ̀ ti dẹni láàfin ni. kọmọ ni pé kàkà kí ọba ni ẹni bá ọba níbo ni o ti fọn. kò yé mi o kò yé mi. tí ìbá tiẹ̀ wá ṣe àìfi ni pé ni àìfi pé èèyàn tó máa o ti ṣe tẹ́nìkan ò ṣe rí ó sì dandan kójú rẹ̀ rí nǹkan tẹ́nìkan ò mhm. rí. ẹ má wulẹ̀ bá wí ọ fọwọ́ padà ọba lójú nù kò sì yé pé ń bá fọwọ́ padà ọba lójú ìdá ọba bẹ̀ pẹ́rẹ́gẹ́dẹ́ ní ìdá mi gé ọ àdéhùn o ti fojú di ọba ó di dandan kó o rí ìjà ọba gbọ́nà bí akọni méjì bá pàdé lórí afárá ẹsẹ̀ ògbèjì wọn ò gbọ́dọ̀ nìkan mọ́ bodò lọ ó bodò lọ fún mi ni ìwọ nínú nínú ìlú mi nínú ìlú mi ó sì lórí láyà ọ̀n fẹ́ ọmọ ti ìyàwó ọmọ tèmi ọ̀n fẹ́ ìyàwó ọmọ tèmi nínú ìlú mi àyámọ̀kọ́ o. ọ̀dà o gbọ́ ìdájọ́ mi rèé oòrùn tí mò ń wò lókè kó tó wọ̀ ooru rẹ̀ mú mi nínú ìlú yìí kó fìlú ilẹ̀ fún mi. ọgbọ́n bọ́ gbọ́. kábíyèsí ẹ má bínú mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ yín. kí ló tún bẹ́ẹ̀ wí kí ló sọ. ẹjọ́ sọ̀rọ̀ ẹ̀dágbọ́n tó fẹ́ sọ. ẹjọ́ sọ ẹjọ́ sọ ẹjọ́ sọ. ọba ni àṣẹ̀sì lọ́ba ń pa ọba kan yìí dábàá àmọ́ mo fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ yín ní kábíyèsí ẹ dákun ó ní nǹkan kan tí mo fi pamọ́ sórí oko bàbá mi ẹ sì dákun ẹ gbà láàyè kí n lọ mú kí n tó fi lulẹ̀ ẹ̀gbọ́n tó wí. kábíyèsí ọ̀dọ̀ yín làṣẹ wà. ọ̀dọ̀ àwọn àdìo èmi ni mo ní ọ èmi ni mo ní oko bá bàárẹ̀ mi mo ní ìwọ náà pẹ̀lú alára mo sì tún ní bá bàárẹ̀ àti tó fẹ́ mú lórí rẹ̀ mo yọ̀ǹda fún ọ gbogbo tó bá fẹ́ mú lórí oko bàbá rẹ̀ lọ́mú àmọ́ oòrùn tó yọ lókè yìí kò gbọdọ̀ wọ̀ bá lù yìí ẹ̀yin ẹ̀ṣọ́. ẹ wá tẹ̀lé ọmọ burúkú ọmọ lórí burúkú yìí lẹ́yìn ọ lọ sórí oko bàbá rẹ̀ ń mú nǹkan tó bá ti mú un tí ó mú tán ẹ sì jáde nílùú kẹ fún mi lábọ̀. kábíyèsí ọjọ́ tó ti rẹ̀ kábíyèsí ẹ̀. ìyàwó dáàbò nítorí pàǹlọ látàárọ̀ ṣáà ti tòṣe tó kó bàbá rẹ rè ẹyin tó wá pọ̀ fẹ́ lọ sí o bí a lọ sí kámọ́ mi. wọ́n ti kò kọ́ sálọ bàbá ẹjọ́ ọmọ ọ̀rẹ́ lọ́jà. ìyálàkà agùn bàbálàkà kí ló ṣe yín o dáńdọ́ ìkọ̀ kàkàkà báyìí ó ń pè làkà á ní níbo ni làkà pè wá ó ń bẹ ní ká kẹyìndínlógún níbi tó gbé bàjẹ́ kábòrà kékeré ọ̀ká lọ wọn lọ ń bẹ̀ṣẹ̀ pàràkà àkàkà ojú kọ̀ǹkà ò ṣe é gbámú ejòkó kókó mọ lẹ́yìn yọ̀ọ̀yọ̀ lọ́rẹ̀ ẹ̀jẹ̀ kó ńládiọ́ fún ọ nílùú màtẹ́wúrẹ́ ṣòdeyò ti wúyọ́ wúyẹ wúyẹ wúyẹ akaka otu kọńkà ò ṣe é gbámú ejò kò rí. sinmi títọ́ òsì padà kọ́ mọ́ ọ̀rẹ́ lé èmi sá lọ léèlú kí n ṣe wọ̀ a sì ń sọ̀rọ̀ èrò káyọ̀. ṣé wọ́n ti gbàgbé pé tójò bá ń papọ̀ rẹ̀ gbogbo wọn pátá lè jí ń pa kò rí òsùn mi ní ọ̀ tó bá wá jẹ́ pé òfin mi lẹ̀ sílùú yìí tó o lọ tẹ̀dó lu mi tí ìwọ̀n á mọ ìtẹ̀dó rẹ̀ sọ̀rọ̀ pé bí ìgbà tí wọn ò ní ń gbàyé nu n ò lè dá sí i kí n tẹ̀lé ọ kí n mọ ibi tí o fẹ́ gúnlẹ̀ sí gangan kọ́kàn mi ò lè balẹ̀. ó dáa kó bó àmọ́ sásọ mọ̀ pé ìlú tí mo lọ yìí ńlẹ́ bí ìsìn rárá náà jẹ́ kémi kọ́kọ́ lọ bẹ̀ kí n lọ mojú lẹ̀ ń sì ránṣẹ́ pé ọ. Adio ìwọ tí mo mọ̀ lánàá kó tó dóni ẹ ṣe bí ilẹ̀ lọ́fẹ́ lọ mojú ẹ ń jẹ́ àjọ débi ilẹ̀ tá a bá dé ìlú tá a ń lọ́hùn ká wojú lẹ̀ kí lè òfojú hàn wá tá a bá sì ti mojú lẹ̀ wọ́n mọ̀ bí ọtẹ̀ dò sí ọkàn mi ò balẹ̀. ó dà kó burú èmi rè ẹrù mi rè ìwọ rè ọ̀gbẹ́rù kọ̀ọ̀kan lọ padà lólé kọ́ lọ gbẹ́rù rẹ̀ ń dúró dé ọ̀nì àná èmi èmi ló lu eh, àlùmọ̀ǹkọ̀rọ̀ yìí fún ah, tí mo mọ̀ lánàá kó tó dòní n ò lè gé ọkọ kọ lọ ọfẹ yọ mi lẹ ni ìgbà tá a bá dèlù tó ọfẹ tẹ̀dó sí tí mọ ìtẹ̀dó wa ibi tá a mọ forí lé sí wọn padà wà ní gbogbo ẹrù mi kódà kó ní káàdì mi mọ kó wá lè tóbi abá wa gbé tóbi abá sí. Mm, àdìo. ó dà olórí ọ̀dọ́ olórí ọ̀dọ́ ibi tẹ́mi rò pé bọ́rọ̀ lọ lónìí iná ìkọlẹ̀ bọ́rọ̀ lọ yé o ṣé ohun tẹ sọ pé a ṣe ń bí i lónìí ṣé náà là ń ṣe. ọ̀rọ̀ wo ni wọ́n wá rò pé a sọ lónìí. torí èmi wò wí pé ọ̀rọ̀ àdìẹ olóyè ká sọ báyìí lónìí àbí ṣé gbogbo bí àrẹ̀mọ ti ń fi ojú àdìẹ ó gbolẹ̀ káàkiri nínú ìlú yìí ṣé ó tẹ́ gbogbo alọ́run. ẹ kò tẹ́ mi lọ́rùn torí gbogbo ìgbà tí wọ́n ti fojú gan ní adìo pé ń bọ ọmọ sọ̀rọ̀ báyìí àlùbọ̀lẹ̀ wọn nà bí wọ́n tó wà nà tán wọ́n tó wà lọ fi sínú túbú aláta. ó kárẹ̀ kò lè dáfẹ́ fẹ́ ìtò wí. káyọ̀ wọn náà ah, yóò dáfẹ́ mo fẹ́ wí. ẹyìn olórí ọ̀dọ́ ṣé ẹ̀rí tó burú jù láyé yìí ó ní kó mú yàn kó mú lọ sínú túbú aláta ṣé ìtàn ṣe fún adìo sóhun tó dáa ni ṣé o hmm, gbogbo ìjókòó yìí ó yètò káráwó ó ń bọ̀ wà kan wà tó bá yá o. ẹ ṣe sùúrù ẹ̀yin akẹgbẹ́ mi ẹ ṣe sùúrù o sẹ́yìn ọmọ pé àṣẹ lọ́ba pa ọba yìí dábàá ni ibi tí ọba fi ọ̀rọ̀ tì sí ni ẹ jẹ́ káwọ ọ̀dọ́ ọ̀lú náà fọ̀rọ̀ tì sí o. ó yà ó pé ó yà ó ti dàrú ó ti jáde dodo ó ti jàjà kújà ó ti rọjò. ó ti tó máa fọ̀ tó máa fọ̀ tó ti tó wèrè máa fọ̀ tó. kí ló mo bá ṣe èèyàn mélòó lè gbà ń wa kó mọ fẹ́yàn kó tó wà máa rọ́kùn mi pẹ̀lú ẹ̀. yọ̀bọ̀n ta fọ ṣé rí ọmọ tí wọ́n ń pè lágbèkẹ́ hàn ọmọ náà ti ń ṣe bí ọ̀bẹ olójú bí ti ń ṣe bí ìnísàn ọmọ náà kò kù kò sí dáa. ọ̀rẹ́ mi èyí tó wáyé mi po ọ̀rẹ́ wọn wà dàbí ẹ ti gba àbẹ̀tẹ́lẹ̀ ọmọ ọba tí ẹ wà lè sọ̀rọ̀ a rí gbẹ̀yìn yín. ẹ wo ààrẹ mọ lèmi tẹ̀lé o. Mm, ọmọ ni ọ ọmọ ni ọ ọmọ ni ọ. sẹ́ẹ̀rí mm. bó ti sọ́gẹ́ lẹ́hùn bí ó ṣe rí nù. mo gbé ẹ̀yìn ẹ̀ báyìí. ẹ̀yin ọ̀rẹ́ mi ọ̀rọ̀ ìlú yìí ó mọ̀ àtọ́jú sú lọ. Hmm. a ní kò wúni kò wúni kò wúni ìmọ̀ ń dó yìí nìka. ọ̀rẹ́ wa amòye àgbà èmi tún ní kòwú ní kòwú ní mọ̀ ń dó yìí wà kárẹ̀ yìí. awù sẹ́bọ̀jẹ̀ sí ni ọ́ ni ẹ̀ kò sí nǹkan lè sọ kò yé wa kò yé wa ni ṣé gbogbo ohun tí ń ṣẹlẹ̀ ní ìlú yìí kò yé ọ wíwò yí èsìn èwo ni wọn wá délé bàbá rẹ̀ tí mo bá wọn ni wọn ti lo oko obì ti lo oko ẹ̀yin mo wá rí lọ́fẹ̀ẹ́ lófo yìí tá a wá jọ jókòó táwọn arojọ́ làárọ̀ kùtùkùtù ah, ọ̀gá o kẹlẹ́dù àgbà wà nú èyí o. <laughs> ẹ̀yin ọ̀rẹ́ mi afẹ́ tó bá bá sábẹ́ òkè ni mi ò lóun ò mọ nǹkan tí ń ṣẹlẹ̀ nù lùwà torí ọ̀rọ̀ lùwà ó tiẹ̀ ti wá sú mi <laughs> torí àwa ń pọ̀rọ̀ ìlọ́wẹ̀ ìwà ńlá ronú ṣèbí inú ìlú kan náà iná ni èyí tá à ń ṣiṣẹ́ tá a sì ń rówó tó wá di ìtó jẹ́ pé tá a bá jẹ tàárọ̀ tipátipá láì jẹ tọ̀sán ẹ́ ìtó tiẹ̀ wá dùn mí jù nínú rẹ̀ ni òde tí ń bẹ lọ́nà yìí mo ti fi lépo tí pé mo ti fọ nọ̀rọ̀ kan pa ah, òde yìí àjọṣe ni ẹ wá wo gbogbo ohun tó wá ṣẹlẹ̀ ní ìsìn. Àbẹ̀ní Àbẹ̀ní Àbẹ̀ní sọ̀rọ̀ òde là ń sọ yìí à ń sọ̀rọ̀ pé ká ró jẹjẹ nínú ìlú ká rówó ná ká sì rí gbà lò ìwọ wà ń sọ̀rọ̀ òde àbí kélédù àti ẹ̀sánú wa. àṣẹ o ẹ̀bẹ̀ là ń bi Lédùmarè kó bá wa dá sọ̀rọ̀ ní ìlú wa yìí torí gbogbo bó tẹ̀ wá sí ń ṣẹlẹ̀ tí rúdurùdu ń ṣẹlẹ̀ lọ́tùn lọ́sì yìí ó wá ti tojú sú wa elédùà dákun mọ̀mọ́ sanu wánú yìí. ṣe bá mi ẹyin ọ̀rẹ́ mi ṣé ẹ̀rí pa mọ̀ rìn a sì débí ọ̀rẹ́ wa fẹ́ dáná oúnjẹ ṣe ní kára jókòó kárùn lọ́wọ́ ká tètè dáná yìí. wo ọ̀rẹ́ wa. kí ló dé kí ló dé. tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mọ kán sọ̀sọ̀sọ̀ n kàdú kó bàbá rẹ̀ lọ. ó ti tó báyìí. irọ́ kò tó bẹ́ẹ̀. <laughs> Eh, eh, torí ọmọ ọdún mi bẹ̀rẹ̀ torí pé wọ̀. ọmọ oníwọ̀nba àwọn èèyàn ọ̀rí àwọn ọ̀kẹ́ ẹ̀hẹ̀ báyìí ni wọ́n ah, ah. bọ́ bá ti ń yí wọn sọ̀tún lọ́ máa yí wọn sósì àmọ́ wọ́n ń tiẹ̀ <laughs> kó ló bó báyìí lórí. o ṣeun <laughs> kí ni. Ah, ó yé mi àní àní àwọn máa jìnnà sí mi tó o bá jẹ jìnnà sí mi ìfẹ́ mi sí ọ ìfẹ́ wa ò ní jìnnà síra wa a máa súnmọ́ra pẹ́kì. o <laughs> tọ́ lè sọ ọ́ o ṣeun olórí ìbùdó alàgbé ká yí ọ. Ah! Ah! wọ́n wí bẹ́ẹ̀ mo sì bá bẹ́ẹ̀ ah! wọ́n fọ̀ bẹ́ẹ̀ yìí jẹ́ mi sùn alàgbé. ọ̀bẹ kí ni mi ń jọ ọ̀bẹ ọ̀jẹ̀ gbogbo tí máa dùn mí lárọ̀ ẹni ni ọ̀jẹ̀ máa fara balẹ̀ wọ́n gbọ́ tèmi ní. Hmm. ìbá kọ̀kọ́ máa béèrè ọ̀rọ̀ lọ́mi ọ̀kọ̀kọ̀ ọ̀fọ̀ ọ̀tá mi báyìí pé kí ló ṣẹlẹ̀ òun àṣàlàyé láti bẹ̀rẹ̀. Hmm. sọ́wọ́ dákun mọ̀kànjú ọmọ rẹ rẹ àdìo. àbúrò àdìo sọ́pọ̀ ọmọ ni ẹ̀. àbúrò rẹ àdìo ọmọ rẹ rẹ àdìo ẹgbẹ́ o bò lẹ́yìn ṣe jẹ́ dákun. ẹ dákun ẹ̀gbọ́n mi àlàmúná ni wá rí wọn lọ́jọ́ ah! tó fẹ́ bá wọn róró ọ̀la. àlàwọ̀ àtàdìo. mo ṣe ìhun ni. o tó ṣe ìhun. màá ní mo ṣe ìhun ni. o ṣe ìhun. ṣe bọ́kọ rẹ ni o sì fọwọ́ wọ́ kó wádìí òtítọ́ ọ̀rọ̀ tó máa dọ̀rọ̀ lẹ̀. ọ̀mà ní ìdààmú òní ìdààmú dákun láàlú sórí èmi àti eh, àbúrò ọ̀rẹ́ mi ńlá jọ ń sọ̀rọ̀ ọ wá bá mi sọ̀rọ̀ nípa sọmọ àwọn ebe aládòyìn kọ táwọn àfìdí kọ táwọn àfẹ̀yìn kọ ẹni ọ wá ń ṣàlàyé fún mi pé irú èyí tí mo kọ lọ́jọ́ sí kí n tán wá bá wọn kọ èyí làwọn ń sọ lọ omi mi wáde kò tí ẹbí rẹ kó tó pọ́n ó sì gbá mi pẹ̀ ní wá ń ṣàlàyé fún. awù tíyànbá tara ẹlẹni lọ́pọ̀ o ò lè ríra lọ́wọ́. bẹ́ẹ̀ fẹ́ sọ orí ibú gbòròbó ah! lórí ibú nìyí a kò lè dùn mí irúkìrú ọbẹ̀ ẹ̀wọ̀ ni mi bá gbọ́tàn tìyín náà àmọ́ bó ṣe jẹ́ gbogbo bó ṣe máa ń yọ wọlé lọ́wọ́ alálẹ̀ àtọ̀rọ̀ ọlọ́sàn ẹ ṣe ní mọ̀mọ́ ti já rẹ̀. mama mama mama wo ma ma da tiẹ̀ sí o ma, pé ma ma ma ma yẹ ya rẹ ló. kí ló sọ. ṣe bí wo là ń bá a sọ. ẹ ti tẹ́ sálọ ẹ ti tẹ́ sálọ alágbẹ́ sọmọ sọmọ sọmọ kí n gbẹdùn dáadáa sọmọ ilé ibo. járele nbọnẹ mi ọlọlẹ o alàgbé járele iṣẹ́ tí mo pàtì ní oko ńlọ ń ṣe ee ee ẹsẹkùn tani ẹ gbà ní o ilé ń jìyà ní o ilé ń jìyà ní o ilé ń jìyà ní o ilé ń jìyà ní o yéé yéé. àrẹ̀mọ kò sí tó ṣe o lè ṣe kankan fún mi nínú àfi bàbá rẹ wo o lè ṣe kankan. gbé gbogbo gbogbo gbogbo ẹnu ẹ sànjọ tó bá tún padà sọ̀rọ̀ mi bẹ́ẹ̀ ń gba etí rẹ. àrẹ̀mọ ó gbé tí mi wọ́n mọ̀ tí bí ọ̀dà ó yẹ gbàmí létí tó bá ti bí ọ̀dà tó bá bí pọ̀ni pọ̀ni pọ̀ bọ́ ọ̀dàkùnrin dá gbàmí létí. àrẹ̀mọ ọgbà lójú àrẹ̀mọ gbójú mi eléyìí ló fi sí àgbámọ́. dáàbì kí ló dé kí ló dé. ìyá wa àrẹ̀mọ gbà lójú ẹ wò kò sùn gbà mí mọ́. má bínú wá wá àlẹ́ bá aláìda ni ọ́ aláìda ni ọ́ kí ni kò ṣe fún ọ. ìyá mi ṣe mọ ohun tó ṣe ni. kí ló ṣe. kó máa bú bàbá mi. bàbá rẹ̀ wọ níbú bàbá rẹ̀ wọ níbú ọ̀pọ̀ mọ́ ọ̀pọ̀ mọ́ mo tún mọ̀ pé ẹ̀yìn rẹ̀ nìyá mi ó gbèsè. ẹ gbà mí àgbékẹ́ àrẹ̀mọ lọ́nà ọ̀bá yìí àrẹ̀mọ ló ṣe ọba yìí àbọ̀ lórí burúkú ni kinní yìí ni kí ni tẹ̀ fira rẹ̀ pè náà ìfọmọ mi kọ́ wò irú orí burúkú wo nù ná ó ṣe ọwọ́ rẹ̀ sókè ọ̀sọ́ ọ́ di bẹ̀ǹbẹ̀ nà bí ibà iná. ẹ wo ìyá mi kì í jẹ̀sẹ̀ nínú tòná mi ní kan lọ́dún mi o bí kò ṣe bó ṣe kì pọ̀ níjà láyà mi fún mi ó jẹ́ kí n mọ̀ pé kò sí nǹkan tí mo jẹ́ mo kò sí dáhẹ̀ mo fojú mi rí láàfin bàbá rẹ̀. kò lẹ́bi kò kúkú lẹ́bi àwa ni àwa la kẹ́ran lọ́gbọ̀n adẹ́pọ́npẹ́ kalẹ̀ àfiyẹ̀pẹ̀ bò ó kò lẹ́bi àmọ́ ń náà ni wípé kéèyàn ó fi ọlá fún ọlá kí gbogbo ọlọ́mọ yìí lura wọn àmọ́ ti tẹ́ báyìí béèyàn bá sọ̀lẹ̀kẹ̀ mẹ́oro lọ́rùn kó yẹ sáré kágbó ọmọ ẹranko gbọ́sọ̀lùgbẹ́ ni olórí burúkú kò sí tó à fò filẹ̀ fìyókù lẹ̀ bá gbẹ́gẹ́ lọ lábá lówó bí bàbá rẹ̀ bá lóògùn ẹ̀dẹ̀ wọn ni ó fi mọ́ ẹni bá sì dẹnu owó agbowó rìn ní ọmọ lánìí mọ̀sáhùn sórí ètò ṣèyí ni ó fi wá gbódàkùn jẹ́ kí bàbá rẹ̀ ó dé wọlé lọ ńgbà tí bàbá rẹ bá dé ètò àjọ wa gbòdà kò fúnra wa ni ah, ah, kábíyèsí gan bí wọn bá dá ntọ́ dáa lórí ọ̀rọ̀ tí ń bẹ́ẹ̀ lẹ̀ wó pípọ̀ ojú mi. ẹ mọ̀ tó fi ìrònú ṣera yín léṣe ọ̀rọ̀ ni ìyá wa ti bá yín sọ ẹ dákun torí ọlọ́run ẹgbọ́n tí ìyá wa bá yín sọ ẹ mọ̀ fi ìrònú ṣera yín léṣe torí ọlọ́run. bẹ́ẹ̀ tí ẹ ní wọ́n ní tẹ́gùn bá ti débi ọ̀ ó ṣe tán àti yọnu màá lónìí màá lọ́la bójú ọ̀hún ò bá fọ́ rabirabi ni ó máa wo Ah. ẹ ṣé mo dúpẹ́ ẹ kú gbogbo gbà. ẹ̀yin náà ẹ ṣeun ẹ ṣeun àmọ́ èrò kan èrò kan sì sọ sí mi lọ́kàn o. èrò kan ṣáwọ̀. àbíbò kábíyèsí o aláṣẹ kejì òòṣà ẹ̀yin lọ́lọ́dùmarè kólé ayé lọ́wọ́ kó ní kí ẹ máa pàṣẹ bẹ́ẹ̀ kábíyèsí ẹ gbàgbé ni. pẹ́kẹ́lẹ́. kábíyèsí o. ìfàyẹmí. ó ń ṣe ẹyin tí mo rí náà lọ́jọ́ ẹ̀ mọ́ sáré bọ̀. ọmọ anífàlájẹ. kábíyèsí bàbá. ọmọ agbọ́sẹ̀sẹ̀ fàyàlẹ́. kábíyèsí. ọmọ agbẹ́ǹkùlé mọ iye odò tó wù. kábíyèsí o. yóò máa ju ọṣẹ. àṣẹ àṣẹ àṣẹ. èyí ti ṣe ṣé bí wọ́n ní ọba bá lórí ohun gbogbo ni. bẹ́ẹ̀ ni bàbá. ọba bá lórí oṣó ọba lórí àjẹ́ mo bá lórí lẹ́bọ̀ lóògùn èyí ti wá jẹ́ kí ni ti ṣe tọ́jà pé ọmọbìnrin léńjẹ léńjẹ kan ní ọmọ afọ mi omi ifáyẹmí aláburúkú kan ni mo lá hmm. aláwọn sì ń dà mí láàmú ọmọbìnrin tá à ń pè ní àgbékẹ́hùn ọmọbìnrin tí ọmọ mi fẹ́ fi ṣàyà onímọ̀ ń fòrò mi ìmọ̀ ń fòrò mi ìmọ̀ ń dààmú mi lójú oorun nínú àlá yìí èmi ọmọ ẹjọ́ ń ṣe fàǹfà èmi rẹ̀ wà ń fa nǹkan mọ́ra lọ mo ní èmi èmi odidi ọba ta ló tọ̀hún ọwọ́ ìgbà ẹ̀ bá ìrówó rà. kábíyèsí o kábíyèsí o. fàyẹmí kábíyèsí. gbà mí. kábíyèsí ẹ̀yin àgbàlagbà lẹ́lọ́rọ̀ tó bá ti ju ẹkún lọ ẹ̀rín lèèyàn fi rìn mhm. ẹ̀rí pẹ́rin mọ́ bá wa <laughs> ẹ pẹ̀lẹ́ ẹkú àgbà ẹkú àtẹ̀mọ́ra ṣé ẹ rí ọ̀rọ̀ tẹ́ ẹ pè mí fún tẹ́ ẹ bá mi sọ yìí kò tí ì tó ń tọ́ lágbára pọ̀ ah, bọ́rọ̀ bá ti rí bó ti rí òun àpẹẹrẹ tó dáa ni ẹ wá gbọ́ mi o ìṣeéṣe kọjá pẹ̀yìn gangan lẹ́ẹ̀fọ́ mọ̀ ń ṣaya. aya rẹ̀ mọ́ ni. tàbí kọjá pàrẹ̀mọ́ náà ni ọ̀fẹ́ wọlé. aya rẹ̀ mọ́ tiẹ̀ ni. bàbá hmm? ọmọ yìí ológun ọmọ ni o. Mm -mm, ẹ gbọ́n tí fákan sọ ni. bọ́ọ̀lùwì. ó ní o gbé sẹ́rẹ́sẹ́rẹ́ bí ẹni bẹ́tọ́ bàràbàrà là parọ́ olùbà adé afúnṣèdí bírípì tí í ṣèyàwó ọ̀pẹ tó ń fọmi ojú ṣògbére ìrẹ gbogbo ẹbọ wọn ni ó ṣe ó gbọ́ pọ́ńbẹ́ òrùbọ ẹbọ rẹ̀ fín ẹbọ rẹ̀ dà èrò ìpó èrò ọ̀fà ṣèdí bírípì òde ó ṣe àdọ̀dọ̀ pẹ̀ kó o tó níre gbogbo bàbá hmm? bọ́mọ yìí bá da ẹsẹ̀ wọlé yín ìrédénú o. Mm bẹ́ẹ̀ ni fáwí. tí n bá gbọ́ yé hmm. ológo lọmọ yìí. bẹ́ẹ̀ ni. nínú kí ọmọ mi ọ̀fẹ́ hmm. tàbí kó wà ní àkàtà èmi gangan n ló pè mí. kò gbọ́dọ̀ bọ́. torí oore ń bẹ lára ẹ̀ jẹ̀ngbẹ̀jẹ̀ngbẹ̀. bẹ́ẹ̀ ni bàbá jẹ̀ngbẹ̀nẹ̀ jẹ̀ngbẹ̀nẹ̀. bẹ́ẹ̀ ni lóore wà lára ẹ̀. ṣé ẹ rí irú ọmọ òun bí bá ń bẹ lákàtà yín hmm. bí mo ti sọ síwájú oore rẹ̀ báyìí oore rẹ̀ báyìí oore rẹ̀ báyìí yóò máa pọ̀ sí lẹ́ẹ̀dẹ̀ yín ni. àfikọ́ màmí ó fẹ́ ah bàbá hmm? bọ́mọ yín ọ̀bá fi lè fẹ́ hmm. kò gbọ́dọ̀ bọ́ mẹ́yìn lọ́wọ́ o. ẹ kò ní bọ́. bí fa ti wí nù. kò ní bọ́. fàyè mi. àgbàlagbà wa máa sọ̀rọ̀ bí èwe ọ̀rọ̀ ọmọ yìí náà ló rú un lójú ebi gbogbo ń tẹ̀ ní àṣẹ làṣẹ ọ̀rọ̀ rẹ̀ wá dà gẹ́gẹ́ bí ẹni tá a rán lódò àárò mi àgbúrò kété ọmọ yìí afẹsákàtà wa lóòótọ́ bí fàṣẹwì ó sì wá wà lákàtà wa àgbọ́pá àgbọ́kó látìgbà tó ti wà lákàtà wa èyí ètí fáwí gan pé oore ń bẹ lára rẹ̀ táàrí àgbúrò oore kankan látìgbà tó ti dé yìí. kábíyèsí aláṣẹ péjọ sá ẹ má bínú bàbá o pé mo bá yín lóye mo pè yín lóko ẹ̀yin lẹ kó kú bẹ́ẹ̀ ni. Mm ẹ bá ti kọ́kọ́ pè mí kí n bá fani gbólóhùn lórí rẹ̀ kẹ́ tó fẹ́ wọlé àwọn ń tọ́ yẹ ká ṣe kó tó wọnú ilé ẹ̀bùn mi gbọ́mọ́ tó fi wọlé. ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ kí la wá ṣe. kò sí ní tọ́ba gbà nínú jẹ́ bíi fata adá tí ò lé tutù kábíyèsí bàbá àtúnṣe ń bẹ. ẹ bọ kàǹkà tí kagúnláyà la pèsè gbogbo ohun tí sì ń rùn yọ̀ọ̀bà tán lẹ̀. ọ̀dà mo gbọ́ ohun tó wí. Ifáyẹmí kí ló ń ẹbọ kí ló ń ètùtù. ìtì ọ̀gẹ̀dẹ̀ lọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yìí kábíyèsí olúwa mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ mí lánàá pé mi lọ́mọ agbọ́gbọ́ fáyálé ọmọ gbẹ́kùlé mọ yòòdù tó wù ìran bàbá mi ló fi lọ́wọ́ mo jogún rẹ̀ ní ẹ̀dá yọ̀ǹda mi. bó wà ní. Ah, ah, dáadáa àlàáfíà la wà. bó wà ní adi òun kọ́. àlàáfíà ló wà ọkàn rẹ̀ ń ṣàfẹ́rí rẹ ló fi ní kí n wá kí n wá mọ kò tọ́ wà. òjò ń bolẹ̀ wá wà báyìí. ọkàn ẹ ṣe gbẹgbẹ gbẹ. sóni o mọ sọ ni. yóò ṣe ní mọ sọ ṣe bí nàbí ọ̀nà mi wá sí. ẹ wò ó mọ jẹ nìkan kan gbọ́ o ojú òní tí o àbàyà àgbà nìtẹ́dọ̀ wá wà. Ah, àbàyà àgbà. bẹ́ẹ̀ni sọ wá rí ìdínú tí mo fi máa fọwọ́ wà ńlá ìdínú tí mo fi mélé wa kó lè pè gbogbo ìgbàkúgbà tó bá wa wà wò mọ kó ẹmẹ̀wà kankan lẹ́yìn o. òjò wá bí ibò ah. ìjájọ mọ lọ ní ìsinmi. Ah, ah. ọba nǹkan jẹ sọ mọ pé ìgbésí ayé àdùn là ń gbé ní ìsìn wọn wà tún wá jẹ kí wọn da kán má tún da gbogbo nǹkan rú. ó dáa bó bá wá délé hmm. bá ń jíṣẹ́ fádìó pé ọkàn mi ń ṣàfẹ́rí. Hmm. ẹ ní pẹ́ rí aláìpẹ́ ń bọ̀ bàtí ráyè yọ wá máa lọ máa lọ káwa náà lè ti oníbọ̀ sí. ṣé kò ní lẹ́yìn. torí bọ́ pápá àgbékẹ́ ọmọ ìyá ara rẹ o sọmọ polóore mi lọ jẹ èmi ò sì kí n fojú olóore gungi èyí ló wá jẹ́ kí n rò pé kí n ba lè mọ ìyá abara mu rè jẹ pé mo fẹ́ ṣe ọ lóore láti fi san lẹ́sùn rè tọ́ sí mi mo wá fẹ́ kọ́ sọ́ńtọ̀ fẹ́ gan pàtó bóyá kí n dọ́ ọ lọ́la ni àbò nkóhun tó bá fẹ́ kí n ṣe fún ọ kí n lè fi mọ̀ pé kò sán lẹ́sùn rẹ̀ tọ́ sí mi. àdìo ò bá mọ̀ yọra rẹ lẹ́nu oore kan sọ péré mo fẹ́ kó ṣe fún mi oore ọ̀ náà ni pé mo fẹ́ kó wá sínú ìlú wa kó o kó ọlá kó ọ̀rọ̀ rẹ wá kó o wá ṣe ọba lóore kó o dájòyè lọ́la torí ìlú wa tó ń wò ó hmm, nǹkan ò lọ déédéé bíi ti tẹ́lẹ̀ mọ́. Àdìó ṣó wá rí mo fẹ́ kó o ṣe bàbá mi àti ìyá mi lóore kán lè bá a mọ̀ pé ẹni táwọn róbì kò lè pàgọ́ ó ti padà wà kọ́lé aláwo. Àgbékẹ́ ìyún ò fẹ́ lé o kémi Àdìó kí n kọ́lá kí n kọ́là kí n padà sílùú yín nílùú tó ọmọ tàn mí ń bẹ̀ tó ṣe pé lọ́sàn-án kò orúkọ ni wọ́n lé jáde bí ẹran ah, kò lè ṣeéṣe o kò lè ṣeéṣe wọ́n ní wọn ò fẹ́ ń lù ọ̀ǹdarin tó o bá da tọ́ta ní òbọ̀ gbé n ò lè ṣeéṣe o. dọ́kun kò ní jí ò ṣe é ṣe ẹ olówó orí mi jí ò ṣe é ṣe gbogbo ibi tó kúkú dé lónìí kì í ṣe mímọ̀ ṣe rẹ yóò ṣe ṣe fi yún un dà kò sí yọ̀ọ̀dù. ìyá wa ẹ ẹ dábọ̀ ẹ jègùrẹ́ wọn nágbà tí òbínú lọmọ rẹ̀ pọ̀ àkú níyé sẹ́yìn ẹ mọ̀ dáríjì àná ni ibẹ̀ yìí lọmọ òkòrèsé òkòrèsé ọmọ wòírà wòírà kó má bàa ra gbákígbá ìgbákígbá ni kẹ̀kẹ́ sọ òkòrèsé ọmọ wòírà wòírà kó má bàa rẹ ẹrúkẹrú ẹrúkẹrú abilala lẹ́nu ìran bàbá yín ló ràràrà tó rẹrú elégbé ò lẹ́sẹ̀ tó ní kọ́mọ òṣìṣin kó rí nǹkan mú jẹ. ó ti tó bá ó ti gbọ́n tẹ̀sùn kí n bínú sí mọ́ àmì yìí náà mọ̀ ṣe bẹ́ẹ̀ mọ́. ẹ ṣeun ẹ ṣeun ìyá wa. ẹ wo ẹ wo ìyá yín ti dáríjì yín lóòótọ́ ṣùgbọ́n ẹ má máa mú ọmọ ọlá bínú mọ́ ṣé ẹ rí pé ẹ gba àkókò tí a yín táwa bá wà nísìn bí ọba jórí ẹsẹ̀ tẹ̀yìn tá a bá yín ṣé ẹ dá wa dúró tó tó báyìí bẹ́ẹ̀ sì rí ẹ ti gbàsíkò wa. ẹ má bínú bàbá. ẹ̀yin Òjó hmm? mo wá gbọ́rọ̀ rẹ. ẹ̀yin Àdìó ó ní gẹ́gẹ́ bí àdéhùn tó ń ṣe ọwọ́ á kó aṣọ ó kó ránṣẹ́ ipe kí n tẹ̀lé wọn àti wá hàn lójúlé sójúlé mo mú àwọn ẹ̀mẹ̀wà kan mo ní wọn máa hàn ti àárín ìlú ṣùgbọ́n èmi gangan kó lè jẹ́ pé n ó lè rábọ̀jẹ̀ fún àdìo èmi mo lọ gbé tọba fọba gbogbo ilé àwọn ìjòyè pátá mo ti yà tí mo sì ti gbé tọ̀dọ̀ wọn fún wọn tí bàbá mi rẹ àti ìyá mi rẹ ni ó wá ní titi ẹ náà bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ipe kọ́ wa má bínú o oúnjẹ ọ̀bá wa báyìí torí pé oúnjẹ tó wà nínú àká ó ní kò lè tó pẹ̀lú bó ṣe ní kí gbogbo ọwọ́ yóò dénú ìlú wọ́n wá ń rejọ èyí tí wọ́n bá rejọ lónìí àtọ̀la onítọ́ bá ti dọ̀tán láwọn oúnjẹ láàkó wọnú ìlú tá a sì máa ha lójúlé sójúlé àsìgbè tọ́dọ̀ yín náà wà. àdìo ah, mọ̀ sí ọkọ mi olówó orí mi mo ah, tó sì wàá dùn mí ni pé kò sí bàbá mi àti ìyá mi nílé. Eh, wọ́n rọ̀ wọ́ wa. ń fi sẹ́rẹ̀ jẹ fún mi. Mm, ẹ ń wò mí

ẹ̀yin ìlú mòye àbá ìwà rí nǹkan ni ẹni a rò pé ò lè pàgọ́. Ah, kábíyèsí ó ṣe bí eré bí eré ọmọ tí kọ́lé alárùrù. ẹ ẹ mọ tó yè mí lẹ́nu bí ọ̀rọ̀ ọmọ o ẹni pé gbogbo nǹkan tá a ṣe fún nílùú yìí sọ yẹ kó tún ṣe ń tó ṣe. ẹ má jẹun parọ́ ah. ọ̀rọ̀ rẹ̀ ṣe mí ń káyè fi irú ọmọ náà ló tún wá wọnú ìlú wa tọkẹrú tọkẹrú wà gbogbo tó ń gbóná yeyeyeyeye ọmọ òun sì di ó tún sọ ti di tútù gbẹ̀sẹ̀ ah, ó yà mí lẹ́nu o. ẹ̀yin ìlú bí kábíyèsí ọba dárò ẹjọ́ dáadáa fún ọjọ́ kìnínní àná ó ṣeéṣe kọ́ ọmọ mọ̀ sóríire hmm, hmm. ó ṣeéṣe kọ́ ọmọ dantọ́ dà lónìí hmm, ṣe wá rí báyìí pé ire wọnú bi bẹ́ẹ̀ ni bí wọnú re ẹ gbọ́ mi òun sábàbí la jẹ́ fún. onísábàbí la jẹ́ fún tó túmọ̀ sí pé àyànmọ́ dá dúró sábàbí dá dúró ó sábàbí náà dá dúró àyànmọ́ ò lójú tí ó fi ríran sábàbí náà ò lójú tí ó fi wòran hmm. ó sábàbí ní ọ̀wà sun àkàrà hmm. wọn hmm. òkú làákàyè gbogbo yín ẹkú làákàyè ẹkàrè oh, ẹkàrè ọ̀dà ńgbà tọrọ ọmọ ìwà aríbo ṣe rí yìí ṣé wàá mọ̀ pé bàbá mọ̀nìmọ̀nì àwọn bàbá mọ̀nyàmọ̀nyà wọ́n pòwe wọ́n ní yìnyínní kẹ́ni ó ṣe kí ni kẹ́ni ó ṣe míì pẹ̀lú bọ́mọ ẹ ti á ṣe yìí tọ̀rọ̀ rẹ̀ wá dàbí ọ̀rọ̀ àkọ́kọ́rọ̀ òjò ti pa bàárù ẹ rí i pé bó ṣe wọ̀lú ni ara wa tu gbogbo òlú pẹ̀sẹ̀ ẹ kí lẹ rò pé a lè ṣe fọmọ yìí àbí ká máa wòran ni. kábíyèsí ìbéèrè yín yìí lọ́dọ̀ tèmi o kò yé mi kábíyèsí ìbéèrè náà ó rú mi lójú. Ah, ewu làmọ̀ràn bí ní ọ̀yọ́ ẹrẹ́ni ó gbé kété rù ẹ tún bí léèrè pé sódò ní lọ ẹni tí kábíyèsí ń sọ ni pé káwóyè kankan ẹ̀dá lọ́lá. ẹ dákun àwọn ará Ọ̀yọ́ títí ẹ bá ti mọ ọ̀rọ̀ tán wọn tún máa bí ni ni. kábíyèsí owó ehun abáláyé ni o n ò sì rò pé ní sáà tá a wà yìí o ẹnìkankan lè yí òwe ń padà torí pé bá a ti bá ni. bẹ́ẹ̀ ti máa wí lọ náà lọ ọ̀dà kò burú tó bá wá rí bẹ́ẹ̀ ọmọ tá a wá ń sọ̀rọ̀ rẹ̀ yìí mm. bí n bá gbọ́ yín yé dáadáa mm ká wá oyè kankan dá lọ́la oyè wo ni. kábíyèsí o mm-hmm. oyè tá a lè fún òní ká mọ tó rò mọ mm-hmm. ẹ jẹ́ fún bàbá jíròrò. bàbá jíròrò. ṣe rí nìyẹn ṣe bígbà tí mo délùú ọ̀hún tí mo ní kí n rí ilẹ̀kẹ̀ ìrun mọ́lẹ̀ bí mo sì rí mọ́lẹ̀ nílùú wa tí nǹkan oko mi fi ń gbé o mo sì ní kí n rí mọ́lẹ̀ nílùú ọ̀hún ìwúlẹ̀ tí wọ́n wúlẹ̀ owó mà ni mo bá o owó òun wa ló sọ mí dọlọ́rọ̀ tó sọ mí dọlọ́lá bí mo ṣe dolówó nù. àjẹ́ ọ yà ọ lẹ́nu sórí ọlá àti ọlà tá a bá ti kọ mọ́ ni dandan ni kò jẹ́ tẹ̀lé hmm. òfìkì tó ń wò ń kọ̀sán kórè kọjá òwe omi tá a mú un ní sàn gbẹnu ẹni lọ ìdí nù tí mo fi ní ọfà gbèkẹ́ ǹjẹ́ ọ rántí. Ah, bàbá mo yẹ ṣé ẹni tí ò lówó lọ́wọ́ kò ń ṣèèyàn ni abẹ́ni tí ò lówó lọ́wọ́ ráyé wa torí ìdí táwọn olówó ṣe máa ń fojú wo tálíkà bí ẹni tí ò jẹ́ nǹkan kan àbí pọ́lọ̀ nǹkan ló dá wọn ní òye rẹ̀. ojú wo ni wọ́n fẹ́ kí olówó fi wo mẹ̀kúnnù ojú wo lọ fẹ́ kó olówó fi wo tálíkà ṣé wọ́n mọ̀ pé bí wọ́n ṣe lówó tí wọ́n lọ́ làwọn wọ́n rò pé làákàyè àwọn ló débẹ̀ ni wọ́n rò pọ̀ gbọ́n inú àwọn làwọn fi kọ́rọ̀ jọ bẹ́ẹ̀ rírí ṣe kọ̀ọ̀kan ti ṣẹ́ àìríṣe kọ̀ọ̀kan ti ṣẹ́ àwọn ti gbàgbé ni pé bá a ṣe bẹ̀rù la bọ́mọ àdìo jẹ́ ìfọ̀rọ̀ rẹ wí àwòràwọ̀ àwòràwọ̀ kan ti ṣẹ́ o ibi orí ẹni bá ń gbé ní lọ dandan ni kò sí ni débẹ̀. àmọ́ bàbá ó ti ń sú mi ìrètí pípé amóhùnsọkàn láàárẹ̀ ni ó ti ń sú mi. má kẹ́mi rẹ̀ wẹ̀ sí o má jẹ́ kí ìfẹ́ àgbékẹ́ ọyọ lẹ́mi rẹ̀ torí tó bá tó àsìkò àti sùn fúrọ́ la. bàbá ó ti ń sú mi ó tiẹ̀ ti sú mi ní ìṣe mọ́ ẹ jẹ́ ìfàgbékẹ́lẹ̀ kágbékẹ́ mọ́ ọ lọ kémi náà mo bá ayé mi lọ gbogbo tẹ́ ní kí n ṣe ni mo ń ṣe pàbó náà ni gbogbo ẹ̀ ń já sí àyèmí ò ṣe mọ́ ó ti sú mi ìṣe mọ́ ẹ jẹ́ kó ní kálukú mọ́ ọlọ́ọ̀lọ́ rẹ̀. àdìo ní sùúrù má jẹ́ oṣù ọ èmi mọ̀ pé gbogbo ìwọ̀sí ẹ̀gbin àtàbùkún tó ń rí yìí kó lè sọ náà ni ṣùgbọ́n má jẹ́ òṣù ọ ọba ní sùúrù agbẹ́kẹ́ tó ń wò ń orí pọ̀ lára ẹ̀ tọ́ba wa lè ní sùúrù wọn ló kó fa rẹ̀. ẹ wo bàbá ó ti sú mi ó ti sú mi ẹ dákun ṣé tí màá fàgbè kẹmọ nráyà mi ìfẹ́ mọ́ ni gbogbo wàhálà yìí ti pọ̀jù ẹ̀mí mi lọ ẹ dákun kóníkálukú mọ ọlọ́ọ̀lọ rẹ̀ kóníkálukú mọ ọlọ. Mm, ẹ lóòótọ́ ni ó mi ìfẹ́ ṣùgbọ́n lèyìn ni ọ̀fẹ́ òun ní òjì òdebi tó ń lọ lásìkò ó ti yọ báyìí sọ wọn pé títa ríro ńlá kọlà tó bá jiná tán ní ìdògé ìkòkò tí ó bá sì já ta ìdí rẹ̀ ó gbóná tó bá wá lè ní sùúrù àdìo tó lè gbọ́rọ̀ mi yìí délẹ̀ tó fi sùúrù gbé òun yìí lọ́hùn lógo ó ti gbọ́ ó kárí ó kárí hmm. ó ti wá rí báyìí. bẹ́ẹ̀ni fífẹ́ tí mo ní ọ fàgbékẹ́ òun ló jẹ́ òtún ọ lọ́wọ́ tó bá yẹ pé bínú ọjọ́ òun tó bí tó fi inú fùfù tó dá gbogbo ẹ̀rú iyùn yóò tù ọ lọ́wọ́ tí iyùn yóò bá sì tù ọ lọ́wọ́ ọ̀là rẹ ò lè jẹ́ rọrùn báyìí àgbékẹ́ tó sì ń wò iyùn tí ó fún ọ yìí alábàáwáyé rẹ ni o alábàáwáyé tiẹ̀ yìí ni ìpìlẹ̀ ọ̀la tiẹ̀ orí pé sùúrù dà àìwá lè ní sùúrù yìí lọ́pọ̀lọpọ̀ fi da orí rẹ̀ nù lọ́jọ́ pọ̀lọpọ̀ dèrò ayé lè ní. sùúrù lè rè lóòótọ́ ó sì tún dáa kéèyàn ọmọ ògbọ́rọ̀ ságbá lẹ́nu ẹ ṣeun gan bàbá. ẹ rí ẹni ọgbẹ́ kóòtù ọgbẹ́ ẹni ó jìn bẹ́ẹ̀ náà dá lápá nǹkan ńláńlá ń lé àwa èèyàn ńláńlá ní ti ń ṣẹlẹ̀ àì solo sí i. àwa gan-an tá a jẹ́ bàbá àti ìyá ọmọ àtòtílétọ̀ ni a bí ilé bá san bí ọba san àwọ̀ lèèyàn wò ó rí mi báyìí ìyá tó sì bí lòun wò yìí ọmọ ìbápèlè ìyá ẹ̀ sí sọdá ó dùn mí o àmọ́ ayọ̀ lọ já sí àbí bọ́ba jíròrò hmm. bọ́ba jíròrò yìí máa soyè kéékèé wọn yìí máa fún èèyàn yẹpẹrẹ lóye bọ́ba jíròrò ọ̀jẹ̀gbò ọ̀jẹ̀tọ̀ ọ̀jẹ̀ ló lọ ọ̀jẹ̀ jẹ́ èèyàn ó tiẹ̀ ti ń jẹ́ èèyàn kí ló tún kù lánìí tán kì níwò ẹ̀sìn gbogbo tó o sì ní ìkankan ò ní já dànù lọ́wọ́ rẹ̀ bó ṣe jẹ́nu. ẹ ṣeun gan bá wa ìdúró jẹ pẹ́ fún wa ẹ àmọ́ sẹ́ẹ̀rí ẹ̀yin ló yẹ kí n dúpẹ́ lọ́wọ́ rẹ̀ kẹ́yìn náà sì bá ń dúpẹ́ lọ́wọ́ olólùfẹ́ mi àgbékẹ́ nítorí bí ò bá sísun àbámárùn tá a mọ̀ pé níyàn bí ò bá ságbèkẹ́ kò bá má ṣe mi àdéhùn ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀. ẹ bàbá mi ìyá mi ṣe rí ìdí tí àdìo fi ń dúpẹ́ lọ́wọ́ mi hmm. ó yé mi rẹ̀ àmọ́ ọwọ́ mi kọ́ ló yẹ kó ti dúpẹ́ owó ẹ̀yin méjèèjì ló yẹ kó ti dúpẹ́. ẹ wo ẹ̀yin ọmọ yìí ní tí bá ń ṣẹlẹ̀ gan ni kẹ́ ẹ wí ẹ mọ̀ sọ aṣọ òkun ní ọ̀rọ̀ yìí àbí ìwọ ni a máa dúpẹ́ lọ́wọ́ òun òun náà ni a máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ táwa lọ pẹ́ tọ́ sí tá a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ báyìí. bàbá mi ìyá mi ẹ dákun ẹ forí jì mí mo ti ṣẹ̀yìn tẹ̀yẹ́ àjò tẹ̀ èmi àti àtijọ́ rìnrìn àjò tó pọ̀ lórí ọ̀rọ̀ àbáwáyé mi. ìyá àgbẹ̀kẹ́ baálé mi mo fi ọ farabalẹ̀ gbọ́ tí ń bá bọ́ sọ okun èhóró káwa ń gbò ìwọ̀n ni nǹkan dùn mọ́ mo mọ̀ pé tèmi náà ló ń ṣe pé ọba ìran ọba ni mo fẹ́ kọ́ ọmọ mi ọ̀fẹ́ àmọ́ bá wa bá fún dùdú fòkú fún yọ fọ̀fọ̀ kífọ̀ bọ́ pọ́ńtọ́ máa ń tọ́ máa ń sọ. So lóòótọ́ o ti lé ara bí kọ́ máa wà mọ́ èmi náà ò fara mọ́ kọ́ á di ọmọ ọwọ́ ọmọ mi wá àmọ́ o ti bínú jù ọ̀rọ̀ tó sọ ti pọ̀ jù. ṣé yóò wá sá lọ ni mébè mi mo bi sóní ìyá kan bìkan tó fẹ́ẹ́ rè sábà ni àbí yóò sátẹ̀lá dí o lọ. ọyẹ ọmọ pé ọgbọdọ kó lò pàápàá ilẹ̀kẹ̀ eh, tá a tọ́jú pamọ́ tó jẹ́ lẹ́kẹ̀ àbáwáyé ẹ̀. só lè sá lọ. Ah, ọ̀rọ̀ ọmọ sí òrí báwọn ti ń bá bọ̀ ọ̀sọ̀ ni ọgbọ́ àti ọmọ yìí ń lẹ́nu padà ni mo ní ọsọ wọ́kò tó bá wí ìní ọmọ bá wí níwọ̀n ní ṣe níwọ̀n ní mà. ibi tèmi náà ń rò náà ni pé ibi ń bá halẹ̀ máwọn méjèèjì báwọn torí nísìn nígbà tí ń bá sọ fádìí òkọ́ mọ̀ wà mọ́ tí wọ́n bá halẹ̀ méèté tọ́jẹ́ tèmi gangan ó lè rè mọ́ bá ń kọ̀rọ̀ bìkan wọ́n tún jọ mọ́ sọ̀rọ̀ ní tí mo rònú tí mo fi ní kí n halẹ̀ máwọn méjèèjì kí wọ́n lè mọ̀ lọ́rọ̀. bọ́ọ̀ bá ti bínú sí tún fàmọ́ra bá bínú sí tó fà mọ́ra. mo ti gbọ́ mo ti gbọ́ tèmi náà lẹ́kúnkún ṣe kí n sábì amọ́ ti sọwọ́ kò tó bọ́mọ rẹ̀ wí ọ̀rọ̀ yín ti yé mi. lọ mọ̀ pé yọ fẹ́ yọ lọ mọ̀ pé kò wọ́n sí kò sí wájú kò sí lẹ́yìn. <laughs> sórí ó ní ọ̀rọ̀ kan tí mo torí ẹ̀ wá síbí òun ló jẹ́ kí n dá wa ó ní nǹkan kan mo fẹ́ tọ́jú sí ọ lọ́wọ́ mo sì fẹ́ kó o bá ń tọ́jú dáadáa. ó dáa kí ni o lè tó báwọn ni ó le jù bẹ́ẹ̀ lọ. Ah. sórí lẹ́kẹ̀ tó wà lọ́wọ́ rẹ̀ ìlẹ̀kẹ̀ ẹyùn ni wọ́n ń pè mo sì fẹ́ kó bá ń tọ́jú rẹ̀ dáadáa. ìlẹ̀kẹ̀ ẹyùn. bẹ́ẹ̀ ni torí bó ṣe wà ẹ́ ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ gbèsè ayé mi so wá rí ọ̀rọ̀ tó ń bẹ lórí rẹ̀ tó bá tásìkò á mọ̀ sọ tọ́jú rẹ̀. ló bá tán ó ti tán. ọ̀dà tó wà lè mọ ọ lọ báyìí. ń jẹ́ ń tètè mọ́ lọ. mo wí bẹ́ẹ̀ náà àgbékẹ́. ṣé ọmọ pé n tó ṣe yìí n tó léwu ni àbájọ náà. ìyá mi ẹ dákun ẹ bá ń bẹ bàbá mi kó forí jì mí ẹ dákun. Ah, baálé mi hmm? baálé mi ah. eh, ẹ jẹ́ mọ́ bínú ah, ẹ mọ́ bínú ẹ já ṣe sùúrù àwọn Yorùbá bọ̀ wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ ojú tọ́lọ́mọ ríro godo ká dúpẹ́ lọ́wọ́ ètè tó ní kólòbó òsàlẹ̀ ká dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ tá a bá mulẹ̀ tí ọ̀dà ni sẹ́ẹ̀rì àdìó lè mí dúpẹ́ lọ́wọ́ rẹ o hmm. torí ń tọ́mọ yìí ṣe yìí ń tó léwu gbáà ni kò wọ́pọ̀ nú ẹni téèyàn máa ṣerú rẹ̀ fún tí ó padà wẹ̀yìn wò tí ó mọ̀ọ́re àmọ́ mo bá dúpẹ́ torí ó ṣe síbi tó dáa ó ṣe sọ́dọ̀ ẹni tó mọre adiomo kí ọ o torí bí ọba wẹ̀yìn wò tó ní òkúkú ọwọ́ òun ti tèkú dà kí la fẹ́ ṣe ṣùgbọ́n pé o tiẹ̀ wẹ̀yìn wò ọfẹ mi ìmoore hàn olódùmarè ọba ń dúpẹ́ fún ọ ọláàrẹ ò sì nílò ẹ̀yìn yọmọ lọ wájú ni o ṣé o. òótọ́ ni o àmọ́ dùn mí àbí ó ṣèṣe ajá ni ajá ni ìgbàgbé olóore àgùntàn ìgbàgbé léèrè ó tiẹ̀ yẹ kéèyàn ò sórí fẹ́ni tí ó mọ̀ bọ́ bá jẹ́ pé àwọn tí ó mọ̀ Fọlálá ni ni wọ́n ní sèbó ti bọ́ láńlé àwọn Àdìó ni ò ní gbàgbé wípé ọmọ yìí lọ́kọ́ lára òun yóò dáa fún ọ o yóò yẹ ọ o lọ́dẹ̀ rẹ yóò bí sun yóò bí wálẹ̀ ó rí ìyá rẹ̀ bí ṣe ń gbádùn lọ́dọ̀ mi owó ìwọ́n lókun owó ò ní wọ́n yín iyàn ìwọ́n lọ́sà iyọ̀ náà ò ní wọ́n yín gbogbo tẹ́ ẹ bá fẹ́ lódùmarè ó bá yín fẹ́ o ò rí máa rántí pé torí iyán ni ṣùbí tán lápẹ́ o torí tó gbé lé ọlọ́ba tàbántà tọ́bájọ́ didi ẹ̀mí ẹ̀bí ó sì gbé lẹ̀ náà nù àmọ́ wọ́n mọ̀ ọmọ ndéndéle ndéndéle ń wo bínú mọ́ wa. sọ́nà ọmọ bá pèlè ìyá ẹ̀kọ́ ta sọ́dá. àyẹ̀wò ìwà ni wọ́n jẹ báyìí. ṣé ìwà darí òun o.